وبركاته lóní kìí ṣe lọ́jọ́ kẹrìnlá nínú oṣù ṣàgbọ́n ìjọ ọ̀fọ̀sìn fọ́sítù ní ìtòsí léde lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n 2021. Lingkungan dengan cuaca Maulaya tadi ní agbègbè ìta wà níbí ayọ̀bọ̀ ilẹ̀ Lagos State. Níbi láti máa bára wa sọ̀rọ̀ lónìí nípa ọ̀kan nínú àwọn orígun ẹ̀sìn Islam nínú iman orígun òun ni alqadar kádàrà kò sí tàbí ṣùgbọ́n wípé kádàrà ọ̀kan ló jẹ́ nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo. eléyìí tó ṣe pé bá kò sí sọ ikú òǹgbọ́ ọlọ́run ọba wa. gbàgbọ́. ó wá nínú hadith Jibril alayhi salam nígbà tó wá bá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó sì àwọn àbẹ́rẹ́ lọ́dọ̀ rẹ̀ ìbéèrè kejì tí Jibril àti lọ́dọ̀ rẹ̀ ni àbẹ́rẹ́ ni àdùnkì báyìí kó mi ní ìròyìn pa àgbàbọ̀ òdodo. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n sì dá lóhùn. في أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره ìgbàgbọ́ òdodo ní kọ́ ọlọ́run bá gbọ́ àtàwọn mẹ̀láìkà rẹ̀ àtàwọn àjọra rẹ̀ àti àwọn àrántẹ́ rẹ̀ kó o sì gbọ́ ọjọ́ kan ìgbọ́ kó o sì gba kádàrá gbọ́ rere àti aburú rẹ̀. Ìgbà tí àyàn ti sọ̀rọ̀ náà lè ṣe làbọ́ dáhùn béèrè yìí tán, màláìkà dáhùn ó ní sọ̀rọ̀ òdodo lọ sọ. Eléyìí túmọ̀ sí ni pé ẹni tí ò bá ti gbọ́ ọ̀kan nínú àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí gbọ́ kò ní ìgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo òun náà ni ó tú láti wá pípé dandan dandan àti bàbá kádàrà bọ̀. ọlọ́run ọ̀rẹ́ lẹ́dàá wa àwọn àkọsílẹ̀ tó ti kọ́ nípa tí ó sì ẹ̀dá àti ń tẹ́lẹ̀ ó sì ní dáadáa àdáìdá ọ̀ràn ẹ̀yàn ní kábàbọ̀ ó sì jẹ́ pé ọlọ́run ẹlẹ́dàá wọn fẹ́ wa fún dáadáa ó ń fẹ́ wa fún rírẹ́ yìí. tí ìyẹn bá lò ń kọ̀ láti gba kádàrá bọ́ ó ń sẹ́ni kábíyèsí lórí ara rẹ̀. nítorí pé kìí ṣe pé ìgbà tó wọn bá tó gba kádàrá bọ́ ìlà àkọọ́lẹ̀ wọn tó sẹ lórí rẹ̀. ọgbà tó ọgbà tó ìtọ́nà sọ pé yọ ṣẹlẹ̀ yọ ṣẹlẹ̀ náà. ṣùgbọ́n kí wọ́n lè máa tún sórí rẹ̀. lòfin ọlọ́run tún lè dá lórí pípọ̀ gba kádàrá gbọ́ nítorí kóríire rẹ̀ kó lè máa lóòrìn kó lè máa ṣẹlẹ̀. ṣùgbọ́n kàdé ìgbà ti sọ wípé òun ọ̀gá kádàrá gbọ́ kò sí àfihàn máa tó mọ̀ ọ́n bá kọ́ pé yóò tẹ̀lé yóò tẹ̀lé náà kò sí sẹ́ni tó lè di ọ́ náà ṣùgbọ́n àǹfààní ńláńlá kan ń bẹ tí máa ṣẹlẹ̀ látàrí pé ìyàgbá kádàrá gbọ́ tí wọ́n kò lè bá ní ìpele bẹ́ẹ̀. ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ tó kọ́ gba kádàrà bọ̀. ó lẹ́yìn ní àwọn ti fi hàn wá o. bí kò sí kankan àbí wọ́n jẹ́ pé abẹ́ kádàrà ilé nǹkan náà ti ṣẹlẹ̀. abẹ́ kádàrà nǹkan náà ti wáyé. kádàrà ìlú mu ó rí bó ti ṣe rí yẹn. inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́run ti dájú àwa ò gbogbo nǹkan pátá polówó òun náà la ṣẹ̀dá pẹ̀lú kádàrà gbogbo náà bá dá ọ̀nbẹ pẹ̀lú kádàrà jẹ lórí ẹ̀ ìwà ń jẹ́ bàbá ọmọ rẹ̀ jọ́ ma ìwà ń jẹ́ ìyá ọmọ rẹ̀ jọ́ ma òṣìṣẹ́ àbíjú kan kó ní kálukú nínú yín kádàrà jẹ òun náà ní bàbá o kádàrá tí bàbá kò ní í ṣe pẹ̀lú tọ́mọ kádàrá tọ́mọ kò ní í ṣe pẹ̀lú ti bàbá ìdínú lẹ́yìn náà rí nínú ìgbésí ayé bàbá lè jẹ́ mùsùlùmí kọ́mọdé pèpè bàbá lè jẹ́ nítorí ṣe kọ́mọdé tálákà ọmọ lè tó fún owó jábọ́ ìgbà tó ṣe bí àkọọ́lẹ̀ ti ń fẹ́ fún òun náà ní pé kò ní ní ẹ̀rí pé gbogbo orí ti ogún láàrin àkókò díẹ̀ gbogbo ohun ojúṣàn ọ̀pọ̀ ẹgbẹ́ yìí bàbá làwọn jẹ́ tálákà tí wọ́n dá láìní pẹ̀lú tí wọ́n táwọn náà tọ́mọ wọn sì ló ọjà gbogbo sísọ àkọọ́lẹ̀ bàbá yìí hàn yẹn náà ló jẹ́ kó ń sáré ṣùgbọ́n tó ṣe kí bàbá rẹ̀ bá dùn kò sí ìkankan tó ṣe bàbá rẹ̀ kò sí tó ṣe ìyá rẹ̀ ṣùgbọ́n ìtọ́jú ọmọ tó ń gbé gbogbo àfojúsùn bẹ lórí ẹ̀ ibi yóò dàgbà yóò dìde yóò wúlò yóò sara ilé láǹfààní yóò fi oore yóò fi kárí gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ẹni tí màdàbí lọ pa ń pọ̀ ṣùgbọ́n wọn àdẹ̀bí ti sàrẹ̀ bọ́n àwọn òbí mi tún máa sọ ibi títí káàárẹ̀ ìlú jẹ̀ kó lórí ọmọ ìkọ́kọ́ sórí àwọn àwọn ti pẹ́ nílẹ̀ ayé tàwọn ọmọ tẹ̀sẹ̀ dé ìkọ́ ẹ̀ káyé pé àìsàn ló wọ́n wá fi lò gbà eléyìí tí òfin káyé sàn yẹn kó kó lórí ẹ̀ torí fi káyé dàrẹ́ ṣùgbọ́n náà máa pọ̀lọpọ̀ nínú àwọn bàbá bàbá wa ọ̀pọ̀ ẹ̀mọ́rí nínú àwọn màmá màmá wa kí wọ́n ti máa dá lẹ́tà lọ́dọ̀ àwọn oníwèé wọ́n ní bàbá èèyàn kò lè fi ìdí ìbò kó fi kọ ó ṣùgbọ́n ìwọ ọmọ ọmọwé ìwé ti bẹ̀rẹ̀ máa ṣẹ́ dànù lórí rẹ̀ tí ọlọ́mọba ló máa ń gbé àwọn lè máa wò pé àà ìwọ ọmọ bàbá ológo ni tó lọ ẹ káfọ́ mọ̀ àwọn ọmọ pòfẹ́sọ̀ bẹ́lẹ̀ àwọn ọmọ kẹ́kẹ́ ìdí káàdà. ọlọ́ọ̀lẹ́ ta ìwọ ọmọ bàbá rẹ ní kọ́gá ọmọ bàbá rẹ bàbá ti lọ ọmọ àwọn bàbá rẹ táwọn bàbá tó ti kó wọn ò ní sẹ́ńdé ti ti lọ ọlọ́sàn-án ẹ̀wọ́ ọmọ tí mo lọ ọmọ ọ̀gbà ìbẹ̀ láti ra ọmọ lè bá mu ara ọmọ àbáàbá táwọn ọyọ olódo tó ṣe ń pé wọn ò ní lè fọwọ́ ya áyè níbi tó ẹgbẹ́ alébù lọ́rọ̀ rẹ̀ láti kọ àwọn òní lè fọwọ́ ya áyè. àwọn ìwọ́n wọn ó dùn wọ́n mọ́ àwọn ẹ̀dá bàbá rẹ̀ tí bàbá lọ́rọ̀ mi pé àríyá. àpọ́nlẹ̀ kálukú òun náà ní gbogbo àwọn ilé ẹni ní kò lórí bẹ̀rẹ̀ láti orí ẹni tó jẹ́ olórí orílẹ̀-èdè lórí lórí àwọn gọ́ọ̀nà gọ́ọ̀nà lórí lórí àwọn sẹ́wàmù lóka gọ́ọ̀mẹ̀ kọ́lá lórí lórí àwọn tí ó ti bò mí náà mọ̀ ẹ̀ka bí èké tí wọ́n tó kún rẹ̀ lọ́nà bàbá wọn ni àríwáwọ̀ bàbá dání nínú wa inú ti rúkú táwọn ti rí. alẹ́ ní ọ̀kọ̀ọ̀kan náà pé wọ́n bàbá rẹ̀ ti mọ́ náà bóyá bàbá rẹ̀ ti jẹ́ ìwọ́n tí kò sá máa ló ká bọ́ ọ̀fẹ́ sí àwọn mélòó làárẹ̀ tí bàbá rẹ̀ náà ló gbé níbẹ̀ tó bá kọ́ rẹ̀. wọ́n mọ̀ pé bàbá kan bẹ lágbóyè ní ìsìn bàbá rẹ̀ wọ́n pè. bàbá yẹn wọ́n sọ pé bàbá ti lo ọgọ́jọ ọdún ó dín márùn-ún ọgọ́jọ ọdún ó dín márùn-ún one seventy five years. gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ ipò ọmọ ọmọ ni wọ́n wà sí bàbá ẹ̀kọ́. Bàbá yóò sè. Kí ni ìdá lórí bàbá àkọọ́lẹ̀? Ẹni tí a bí tòun sí ọdún mẹ́wàá lọ tó kí ló dé àkọọ́lẹ̀? Ẹni tó náà sì lọ àádọ́ta ọdún kí ló dé àkọọ́lẹ̀? sẹ́wọ́n pé bàbá tẹ̀mí wọn kù níṣẹ́ ni wọ́n mọ dáadáa sí àbọ̀ bàbá pé àtúnkù wọn amọ̀nà ọ̀run wọn lọ kúrò lọ́nà ọ̀run rẹ̀ nà. tọ́ wọ́n ní bàbá rẹ̀ ti tó kú o àtàlá tó kú táyọ̀ tó kú ikú ní pa ọmọ lọ́wọ́ àánú ìyá rẹ̀. tó wọ́n lọ bá bẹ́ẹ̀ pààyàn pẹ̀lẹ́ sí pé ọdún rẹ̀ gbọ́dọ̀ kò tó kó ṣe kò tó tọ́lọ́ náà wọ́n sì lẹ́ pààyàn tí gbogbo yín bá ń bínú rẹ̀ tẹ́ẹ̀fẹ́ rí má kò pé kò pé kó kò rí ayé. tẹ́lẹ̀ báyìí wa a rí i pé àkọọ́lẹ̀ tí a bá gbàgbọ́ ìwọ̀nba ni wàá lọ mà. àwọn ọmọ tí ń gún kọ́ àwọn tó kú lọ́mọ tó yẹ̀wọ̀n bàbá àti bàbá ọ̀lẹ̀ kò dá lọ́pàá ọ̀wọ̀. èyí ti mú àwọn àgbàlagbà lé ẹ̀mí pa àwọn ọmọ ẹ̀jẹ̀ wọ́n pa wọ́n jẹ wọ́n ti sọ̀rọ̀ sọ̀rọ̀ wọn tí wọ́n ti rí àbí lálẹ́. Oníkí kádàrá tọ́lọ̀ wọn bá kọ ìyẹn tẹ lórí kálukú. Ẹ̀rí wọn ti bí ìrùjẹ nítorí kó lówó. Ẹ̀rú sì ti yọ ọlọ́ọ̀lá yóò gbé òpin kí owó ìjọ kò rà ọ́. Torí pé kí ní tẹ lórí rẹ̀ kádàrá. Tọ́ ilé ìtumọ̀ ẹ̀sìn ké kádàrá ọlọ́run lọ ẹlẹ́dàá wọn gbé pẹ̀lú gbogbo nǹkan ọlọ́run وكان أمر الله قدرا مقدورا gbogbo alámọ̀lẹ́ ọlọ́run àkọọ́lẹ̀ tá a ti pè gbogbo rẹ̀ bá a ti gbé orí bẹ́ẹ̀ náà ni ó rí. bákan náà ọlọ́run ẹlẹ́dàá tó sọ́mọ́ mi ó ní wọlé kiri ní ọkùnrin ọmọ ọmọ amúnáyé tá a nàbàbẹ̀rẹ̀ wúlẹ̀ ọ̀rọ̀ ìkànnì lórí rẹ̀ àbí nítorí kọ́lọ̀ ọ̀lẹ́lẹ́dà ó lè bá àmú wá sí ìmọ̀sẹ̀ níta àti àkọọ́lẹ̀ kí wọ́n tẹ̀lé náà. eléyìí túmọ̀ sí pé ọlọ́ọ̀lẹ́dà ó ti kádàrá ti kálukú gẹ́gẹ́ kọ́lọ̀ yóò ti ṣe rí ẹnì kan sì ti tó lè yí kádàrá rẹ̀ padà. إن كل شيء خلقناه بقدر ara kájára onára ti jókòó sí ní ajókòó lónìí o. Sáájú kọ́nà owó tó dá gbogbo nǹkan kó tó dá sọ́mọ méjì gba sílẹ̀ méjèèjì pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún àádọ́ta ẹgbẹ̀rún ọdún kó tó dá sọ́mọ àtìlẹ̀ ó ti pàkọ́lẹ̀ pé ọjọ́ òní ọ̀wà ibi láti jókòó ni. Bóyá nígbà tẹ̀ ń àná ìbọlẹ́bì ìjókòó sí lónìí oríṣiríṣi ìmọ̀ràn lọ́wọ́ ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ àbálòsújọ lóṣùyọ kó tó di pé ẹnu kò lórí bébí òsè wà náà nítorí pé àkọọ́lẹ̀ ti síwájú. àkọọ́lẹ̀ tó ti síwájú débi pé lẹ́ni tó lọ sọ̀rọ̀ wáyé yóò kọ́kọ́ jókòó lórí àlàáfà wọ́n á sọ pátá àkọ́ agbára bí ìlú ti tó ohunkóhun wọn fi ṣèjọwọ ohunkóhun wọn fi tàwáwú ẹnìtì ní kíláàsì ẹnì ọdún owó àkọọlẹ náà ló ti bẹ. àkọọlẹ náà tẹ sọ̀rọ̀ ká sọ bí ọ̀rọ̀ àwọn wà ní tó ń gbé yẹ̀wò ẹ̀yẹ wọ̀nyí àlẹ́lẹ́yìn kọ́ ẹlẹ́yìn ẹ̀yẹ wọ̀ o ti wọ̀nyí tó lọ mẹ́ta o ti wọ́n tó tẹ̀ jáde láàrin wọlé àwọn ó tún bá a lọ gbogbo wa ni kọ́ bá ọ lọ ọgbọ́n kádàrá ló sì sẹ́yìn agbárakọ̀ọ́wá kádàrá ni kádàrá ló bá gbogbo nǹkan yìí ọmọ tá a ti sọ wípé ọmọ yóò ní débi o ìgbà díẹ̀ ini sí ibi abẹ́ gbé lọ àwọn aṣọ mi àwọn aṣọ ẹsì ni àwọn jáde jẹ́ ọ̀rọ̀ ránṣẹ́ àwọn ni wọ́n mọ̀ gbogbo abẹ́ wọn tí wọ́n kó kalẹ̀ wọ́n kó kalẹ̀ ayé rẹ̀ ayé rẹ̀ sọ̀hánàwá ọmọ láti dárí tó bá wù wọn. ìgbà wọn ti lọ wá bẹ náà ti lọ wá bẹ náà ti lọ tó ti nígbà àbá obìnrin ó ló tó báyìí àbá ọmọ rẹ. kí ó ṣẹlẹ̀ ní tó ṣẹlẹ̀ náà lẹ́nu ìlú kí ká dára sí wa ẹnì kan kan ọmọ káàdà rẹ nìkan kan o torí lẹ́yìn kan bá mọ káàdà rẹ nìkan kan ayé ò bá bàjẹ́ ayé ò bá bàjẹ́ gidigidi ilé àmì àìwọ́lódù àwọn Yorùbá wọn máa tẹ̀ra wọn dànù kí ni gbogbo Yorùbá àwọn tó ń bá wọn mọ̀ la àwọn tó ń bá wọn mọ̀ tó pamọ́ olódò burúkú ni wípé ìyànà pàjá ló dúró sí tọ́lọ́run ti sàánú rẹ̀ ọ̀wá gbéra ọ̀lọ́ sójú yóò jọ bàjẹ́ lójú ìwé ló ń padà sí. Lòdì kájà àtó ti bẹ lórí rẹ̀ kò sí bàbá lápò ẹ̀ tó lè padà. Ẹni kan ọmọ tó wà lọ́jà mà. Wọ́n wá ìtọ́lá dé kí kájà àánà sí àwọn èèyàn ayé ọ̀dà àbò. Mo tẹ́lẹ̀ sábà rí ìrántí pé ọmọ yóò da ọ̀dà sísọ. Yóò là yóò là lù. Yóò ní owó kọjá sísọ. Ó ti lu ká lọ́wọ́ nínú wa. Ẹsẹ̀ tẹ̀ kọ́ fún ẹtí rẹ̀ pé eré ilé yẹn. Tọ́lọ́kọ̀lọ́kọ̀ ẹgbẹ́ ti gbé ìgbà táwọn rẹ̀ gbé tán. Ìlọrin pé òkú ti fẹ́ tẹ̀lé àpò rẹ̀ kò sí ìkàkọ́ bẹ́ẹ̀ ẹlòmí máa ti gbé tán wọ́n wọ́n àtẹ̀sí rẹ̀ àwọn ìtajà ní látọ̀ dáàmà gbogbo wọn ẹ̀rọ bàbá múlí èso fọ́tà ẹ̀rọ bàbá mọ́ra rẹ̀ tó o ti dá látọ̀kọ̀ nígbà ọ̀bẹ ló ní àwọn ọ̀rẹ́ mi ní ẹ̀ àti ìyàwó. ẹni náà bá wá rí oṣù àwọn sẹ́lẹ̀ ara rẹ̀ àwọn àríkí ọmọ yìí ó yóò lò ó kọjá lágbèjì. ẹ dákun ẹ ẹ̀yin ò bá ẹni gbogbo alága lọ́dà kò délẹ̀ àmì ìdínú ẹni tí ó wọ́n hàn tó bá ń pa àwọn ọ̀gádà lọ́wọ́ hàn lọ́dà sọ wọ́n àti wọ́n kà kàkà inú rẹ̀ ọ̀hàn. lórí tó bá rí pé ọmọ yìí náà lọ́mọ yìí ọmọ bàbá lọ sí ni wọ́n sọ pé yóò lọ rẹ̀ òkú yìí lọ́gbà bá ti wọ́n kọ́ náà ní lóṣù òkú yìí lọ́mọ àti mọ́ wá sí tó bá jẹ́ pé kádàrá aláàlú wá fún wa láti lọ fi ra ti rẹ̀ lò. Ní ìsìn ọmọ ọ̀gá lọ sí èwe, ọmọ ìwé kọjá ti sọ. Ọ̀gá lọ lékè ọmọ tó kọjá wíwí. Ṣùgbọ́n tí wọ́n rí ìgbé à wọ́n ká kájú ní sọ́ọ̀sì lọ. Gbogbo tó tọ́ lọ́mà, ó fi máa kú wáyà gba kẹ́lọ́ bí èyí lọ́ pọ̀ láyé. Èyí lọ́ bá pọ̀ láyé, ọlọ́run ẹ̀rọ máa fi pa. Wọ́n máa tẹ́ nìkan. Ọlọ́run ọ̀la nìkan lọ́mà lọ́kọ̀ tó ní balùwọ̀. Ọlọ́run jọ jẹ́ pé ìtọ́nà ọkọ̀ fún àtọ́jà rẹ̀. ọkùnrin lọ, tọ́wọ́ rahimahullah. وقرينا وتابعين قلت هو قل أدركت ناسا من أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم يقولون كل شيء بقدر قل موقع وكلاي إنما صحابة له محمد صلى الله عليه وآله وسلم ثم تقول قم فقط قلوبهم pẹ̀lú kádàrá. Kẹ́mi wọn tún ilé obìnrin kìí gbogbo nǹkan ní ní ṣẹlẹ̀ lọ́nà sí wa. Ọlọ́run ti máa yí ìgbà tó ń ṣẹ́jú láàrin ìṣẹ́jú kan lónìí. Ọlọ́run máa yí ìgbà tó ń yanu tó ń sọ̀rọ̀ tó wúlò. Ó ti pàbọ́lẹ̀ yí ìgbà tó ń yanu tó ń sọ̀rọ̀ tó ìwúlò. Ọlọ́run ti máa yí ìgbà tó wù kọ́ ó ti fà bọ́lẹ̀ máa yẹ gbà tó sì ó ti máa yẹ gbà tó náwó ó ti ọ̀pọ̀ òsì tí ó tẹ̀lé láti jẹ́ pé ẹgbẹ́ lábẹ́ àkọọ́lẹ̀ ọlọ́run bá. àlọ́wọ́ fún àkóò wà láti ẹgbẹ́ lábẹ́ sọ tó ń pàkọ́lẹ̀ gbogbo nǹkan sí yóò ti tẹ̀wé kékeré nàá èyí tẹ̀wé kékeré. ยุ่งยุ่งเข้าไปด้อามาที่มาได้ของมาอยู่บนด้านอะไรนี่เขาอ่ะยุ่งอะไรเฉพาะที่ว่าขอพร้อมเออครับที่นั่นเป็นมาเรื่องหนักกูสร้างงานที่เลยที่อามาเรื่องบอลที่ดูกรองที่ว่าเราอ่ะคนเก่งอาจจะว่าเราบ้างบ้าเรา ṣé wọ́n á ní ẹ̀yìn ti fẹ́ kápẹ́tà. ọlọ́run ti mà àwọn èèyàn náà jẹ́rìí sí. Ìjọ ní tọ́lìsì gbogbo kápẹ́tà tó wà lẹ́yìn. Sàṣàlẹ̀ tó ṣe kéèké sẹ̀yìn lẹ́kọ̀ọ́ sẹ́. Àti nínú ẹni tó ti kọ́lé mẹ́lẹ́, ẹni tó ti ra lẹ̀ mẹ́lẹ́, ẹni tó ti ra mẹ́gbà yíyé ẹni tẹ́ wá lọ́gà kẹ lóye tẹ nímọ̀ nípa tẹ kápẹ́tà yìí ọ̀kan ọ̀gá kan lọ́wọ́ sí. ìwọ bàbá aláwo yìí ẹ bá wọn wò alẹ́ ẹ̀sìn kára àwọn ẹni tẹ kápẹ́tà ẹ lọ sí bàbá rẹ kò lè rí kankan. òun gan-an làlá ti jẹ́ ọwọ́ ara rẹ̀ tó tó kò ti dáa o sọ́nà mẹ́rin ti dáa o lọ́nà bá bẹ́ẹ̀ ní balẹ̀ ẹ̀yin ọ̀nà bẹ́ẹ̀ ẹ̀rọ tó là tó náà là fẹ́ yìí wọ́n ọ̀gá ní ilé wa gbogbo ẹni lọ́nà bá là fún mi balẹ̀ nítorí àwọn project tẹ̀ mójútó àwọn project tẹ̀ dáwọ́lé àwọn dúkìá yín tí ó lòdì òkun wọ̀ ẹnì kẹtẹ ẹgbẹ́ lọ sáyìn contract kò yẹ báyìí lé obìnrin ọmọ bá lé babaláwo kan wọn á ní kọ́ bá yín wo ká dára sí i ojú wo wá ní gbólógún rẹ bí ó tọ́jọ́ ti rí rà. ẹ̀fọ́ bí bẹ́ẹ̀ ní àwọn bọ́mọ fún babaláwo ẹbí tí wọn lè ti ṣe ọmọ ọlọ́mọ lọ́wọ́ ẹbí wọn bá yín wọ àtẹ̀tẹ̀ láyé rẹ̀ á yorùbá lẹ̀ àdúgbò bọ́lá fáwọn èèyàn sí bẹ́ẹ̀ máa ní. pàápàá jùlọ mùsùlùmí wọn láti rí bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé ó kó yíbọn lẹ̀ láti òkè ní sọ ọmọ kankan ẹsẹ̀ ló lọ ọmọ béèrè kankan lọ́dọ̀ rẹ̀. ẹni tó ọ̀daràn rẹ̀ wọ́n ti dájẹ́ yìí mà. ẹni ọmọ kíkà mi àyíká ìjókòó sí mi owó ribiribi ní bẹ́ńkàlẹ̀ rẹ̀ tó tó owó àbí fàdákà dáàmú. torí kọ́nà ọba lọ́mọ àwọn. ọ̀nà ọ̀gbọ̀n lọ́wọ́. طاووس أصل عبد الله بن عمر رضي الله عنهما يظهر كل شيء بالقدر حتى العجز والكيد ممكن كفتا لكن كالقدر أمير تبتدري كي كل أتعي كل قدر tọ́ba ní kó ní ká ṣe kádàrá ni ọ̀hún ní ṣe kádàrá ni ọjà pápá kádàrá ni òun ó ṣe kọ́nùnù kádàrá ni. ẹni tó gbọ́ wéréwéré kádàrá ni ẹni tó gbọ́ bàjẹ́ kádàrá ni ẹni tó máa wọ sọ kádàrá ni ẹni tó ń kùn kádàrá ni ẹni tó gbé kó lókè kádàrá ni ẹni tó ti dira ni kádàrá ni. sọ́wọ́ ayé káwọn kú yàrá lórí kádàrá nàám sọ̀rọ̀ yẹn ká kú yàrá lórí kádàrá. Ààbò yàrá lórí ẹsẹ̀ tọ́tẹ̀ aláàní kò lórí káyà. Lábẹ́jọ́ ní ìsìn, ẹnìkan ẹnìkan jáde, ẹnìkan jáde, wọ́n á kí ọwọ́ rẹ̀, wọ́n jáde, wọ́n kí ọwọ́ rẹ̀, ìṣẹ̀lẹ̀ mélòó ni? Ìṣẹ̀lẹ̀ méjì, ó lè àti kíkí ọwọ́. èwo ló ń lé mu méjèèjì. Nàá o lè tọ́jà. Ṣé onáà ló ti gbéra rẹ̀ lọ? Nàá òǹkà ló gbéra rẹ̀ lọ́wọ́. Èwo láwọn á ti sórí rẹ̀ bu nínú méjèèjì. Nàá o lè. Màmá mi kú lórí gbígbé tí wọ́n gbé ọwọ́ rẹ̀. Wọ́n fẹ́ fẹ́ ta kéèsì

لأن النبي محمد صلى الله عليه وآله وسلم قامنا لأبا نبي قلني ونبي أبا ميمة النبي صلى الله عليه وسلم مقعيش ثم أقول سالمي أبا ميمة مسلم أنا النبي مقعيش وكانت في شيء أمالي láti sọ̀rọ̀ náà àdìsí náà sọ pé àbíkàtì mọ́ ṣé èyí ti pọ̀ ṣe wèrè fóun ṣe wèrè òkè òun ti ṣe wèrè rí òun ṣe wèrè rí ṣé o sì máa ń dáńgbé sí i náà lórí bẹ́ẹ̀ òun bá a ṣe ẹni yẹn máa ń bá ìyàwó yẹn ṣe àlàyé òun á bẹ́ẹ̀ lè ṣe àwọn àmì àbí sọ̀rọ̀ náà àti sọ̀rọ̀ àwọn aṣojú abẹ́kù ó kí abẹ́rẹ́ tiẹ̀ kọ́nù tiẹ̀ ó ní bẹ́ẹ̀ ni. Nàlẹ́bí ń tọ́lá débẹ̀ ẹ̀fọ́ mọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ́ọ́ lóko. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ́ọ́ lóko. Ìgbà tí ó dùn. Wọ́n á ní ẹja mi padà sọ́dọ̀ ànábì Mùhàmmad sallallahu alaihi wa sallam torí pé àwọn èèyàn mi ni wọ́n tàn mí jẹ àwọn ọlọ́fẹ́ sọ mí lẹni tí ó kù báyìí. Tòun náà wọ́n sọ fún mi kí tí wọ́n bá lọ jẹ́wọ́ lọ́nà ìsọ̀rọ̀ náà lè sẹ́lẹ̀ lọ́kọ̀ mi máa àwọn ọ̀rọ̀ sọ pé pípa ni pẹ̀lú sísọ ni lóko ni mo fi kọ̀ mi máa. Ìdí tí mo fi lọ nù. Àwọn sọ̀hábà ni dájọ́ padà síbu. Wọ́n ti dájọ́ wọ́n ti dájọ́. Á sọ ọ́ lóko tó fi kò yìí. وكان على الصحابة وانظر لخالد ابن الوليد bàtà ń dájọ́ ẹ̀sọ́ lókòókò fi kú tó ní ìsìnlá. Báyìí ti bẹ̀rẹ̀ wọlé tó wá mú òkú sọ̀rọ̀ ní jagunjagun ní bàbá ẹ̀. Àlẹ́bí kún ní oríkè lága. Sẹ́yìn kò mọ̀ ọ́ ní lọ́jọ́. Ìgbà ọlọ́run náà fàyọ lórí àwọn bèbè. Báyìí wá fún ẹni tí a fẹ́ sọ ló kò pa wọ́n fún ní òkò tó bẹ́ orí rẹ̀. Gbàgbọ́ fún lóko tó bẹ́ orí rẹ̀ wọ́n á kú. Bá àlejò láàṣọ́ra ní ọ̀pọ̀lọ̀. Torí ó ti túbá ló ti túbá ló ti ibi tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn yàrá tó máa ṣe ilé ẹ̀kọ́ àárọ̀. Kí ni a fẹ́ bàyọ̀? Ẹni tó ṣe sílẹ̀ yẹn ààbò lórí bó ṣe dìá ṣùgbọ́n àyè kú lórí bó ti gbé ra ti sọ ọ̀rẹ́ mi. Àwọn kòkòrò kí ó ikú pé wọ́n fọ̀ ma. Ikú pé wọ́n fọ̀ ma. Lọ́yà kó fi ṣe Làwọn náà lò láwùjọ wa. Pẹ̀lú gbọ́rọ̀, wọ́n náà ló ṣe dìá náà tó múra wa. Ilé ẹ̀kọ́ mímọ́ mo ti zina. nítorí tó bá ti di àzínà láyé òní sínú kóòkù bí ìyá rẹ̀ mọ́ wá di lọ́la àgbéjà òkúyà. àbúrò bá bí ìyá rẹ̀ láyé ọmọ rẹ̀ káṣẹ́lẹ̀ sí à lábẹ́ bọ́ọ̀lù láti fẹ́. tó bá ti àfìyàjọ tó bá ti fẹ́ àtàkùnrin jẹ̀fọ́. a rí ọlọ́ àdúrà rẹ̀ torí bá àgbé ẹnì kan múra rẹ̀ wá bá ọ sọ pé bàbá ẹ̀rọ kan ìdààmú lẹ́pa kí ló káàbì mọ́ lẹ́pa ó ló ṣe dìrán àwọn olè náà ọ̀ àlè náà torí àkọ́kọ́ ṣẹlẹ̀ àtọ́kọ́ ìjẹ̀kọ̀ ọgọ́rùn wọ́n sì fún gbé ọ̀sẹ̀ làbọ́dún kan tá a bá wá di ẹ̀wá lè mọ́ lẹ́pa ọgọ́rùn kó láti ọ̀pá mẹ́sì ọdún. lẹ́yìn ọ̀gá náà tó lẹ́gbẹ̀ẹ́ àmàlò òfin ìjẹ̀yà làbára bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́pa ọgọ́rùn lọ́lọ́run bá dágbàrá pé kí ẹ gbá ọ kọjá síkú kí ló ń kọ́pa òfin ọlọ́run lọ́pa. yàtọ̀ sí ọ̀fẹ́ lọ́fẹ́lẹ́ ọ̀hán ẹ̀rọ ẹ̀rọ kókó owó wa. àkọ́kọ́ ẹ̀rí pé tí ẹ̀ mọ òfin lò ẹ̀ tẹ̀sùn. ìgbà tẹ́lẹ̀ ni wọ́n lọ mú òkú wa àtọ́lọ́ mẹ́fà wọn ọba mẹ́fà ẹlẹ́nu méjì méjì wa. ẹ̀gbá mélòó lọ́nà ìdílé ẹ̀ náà ọgọ́rùn-ún tá a bá fi kókó pẹ̀lẹ́ ní sí nàìjíríà nípa ọgọ́rùn-ún sọ́kọ́rùn-ún náà ló ń gba àbọ̀rọ̀rùn tọ̀ sọ́dọ̀ jẹ́ lẹ́nu mẹ́ta ń bọ́ tọ̀ sẹ́wọ̀n kẹ́lú sì ń bí ẹ̀yìn olùyìnbó ẹ̀jẹ̀ bá kóòlù ó jẹ̀ sí nàìjíríà ẹ̀ sóòlù. kápẹ́yà ti sùn á ní kẹ́ máa nà lẹ́ẹ̀nà lásán ẹ̀ ní sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ sọ pé ẹ̀ gbọ́dọ̀ kú lórí nínà tẹ̀ ń nà ẹ lè kú lórí ìsìn tí o bá bá bẹ mẹ́ta tí máa ń lùyàn tó bá lù ú sára kọ̀ọ̀kan tí o bá sọ̀rọ̀ tí ìrẹ́lẹ̀ kejì wa máa fi dé báyìí kó lórí bọ́ ara rẹ̀ alẹ́ lórí lọ́wọ́ kò ní ká kan. tí ẹgbẹ́ máa ń lọ ẹgbẹ́ ẹ là. ẹnì ní àwọn tẹ̀ tó fi púpọ̀ torí jẹ́lẹ̀ tí wọ́n fẹ́ fààyọ ni pé ṣẹ̀rí àgbà á bá ìyàwó lórí ẹ̀sẹ̀ tọ́sẹ̀ àmọ́ ọ̀gbà àbàwí lórí kádà. Bàbá ńlá wọn Ádámù alayhi salam. Àríyànjiyàn wáyé láàrin wọn. Àti ànábì Musa alayhi salam. Lórí kánàbí ṣe fún aró yìí. Wọ́n ní ànábì Musa pàdé ànábì Ádámù alayhi wọ́n wá sọ fún ànábì ádámù pé wọ́n ànábì ádámù tí wọ́n ní ádámà tó kó wọn jáde kúrò lálùjẹ náà tí wọ́n ní ádámà tó kó wọn jáde kúrò lálùjẹ náà. Bàbá ńlá wa Ádámù òun á dáhùn kí ló dé tó fẹ́ máa bá mi wí lórí tọ́lọ̀ ti pàkọ́lẹ̀ pé ó ṣẹlẹ̀ ṣáájú kó tó dá sánmà tilẹ̀ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún lọ́nà tí wọ́n pé yóò ṣe ṣẹlẹ̀ wọ́n á fẹ́ máa bá mi wí lóye ní torí ẹ̀rọ ìbáyàwó lórí kádà wọn kì í báyàwó lórí kádà àmọ́ wọn máa báyàwó lórí ẹsẹ̀. alẹ́ sọ̀rọ̀ wá àdìsẹ́ làwọn sọ wípé ànábì ádámà borí ànábì mùsà torí ìbáwí lẹ́lẹ́bí kò sábẹ́ ti fún bàbá ńlá wa ọjà lórí ntọ́lọ̀ ti kọ pé yọ ṣẹlẹ̀ kò ní sáláì ṣẹlẹ̀. èyí ti fẹ́ bá wí lórí pé èyí ti tọ́lọ̀ ní kẹ́ mẹ́jẹ̀ ní èso tẹ́ẹ̀tẹ́ mẹ́. lọ́yẹ́ pé kí ló dé tẹ́ẹ̀fi jẹ́rú èso ni ànábì mú sọ̀rọ̀ ariwo. ṣùgbọ́n bí ó dín gbogbo ọjà ní láti jẹun ọlọ́run ti pàkọ́ lẹ̀ bẹ́ẹ̀. torí rẹ̀ yẹn fi kádàrá ẹ̀yìn fi wá wàwí. ẹnìkan nìsín wọ́n ní kálukú mú rẹ̀ rí rẹ̀ wá. àwọn fẹ́ kà yín síbẹ̀. àwọn ó sì ṣe àánú yín débi ìtàbí ìkáwọn ṣe fún yín torí kó wọ àwọn kí gbogbo yín ó rí sẹ́yìn. wọ́n wá máa máa ohun tó sàtífíkèétì rẹ lẹ́nu ohun tí ẹ̀ lọ síbi láti ṣe tàbí yẹn. Àwọn àgbàgbọ́ gbọ́dọ̀gbọ́dọ̀ tó ti kó ẹ̀rí lọ. Gbogbo ẹ̀rí tẹ̀ wá lọ nìkan ni wọ́n gbà. Wọ́n lọ bí wọ́n lè kí ló dé. Wọ́n sọ pé àwọn ọ̀pá mi. Kádàrá ti síwájú ni, kádàrá ti bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ló ti bẹ́ẹ̀, ó sì bẹ́ẹ̀ lórí pé kó o ní ṣe ńtọ́ yẹ ìdí nu tó fi ní rí ńtọ́ yẹ kó o rí. torí rẹ̀ ayé fi kádàrá ayé fi ṣe ìkẹwọ́ lórí àti má ṣe ńtọ́ yẹ wá láti dé. ìdí nì ní ayé Umar ibn al-Khattab radiyallahu anhu. ìyọnu ọ̀dáadáa àwọn yẹn jáde rọ́mọ̀ lọ́wọ́ pa aláṣẹ ibi gbogbo ẹni tó bá jáde pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ burúkú tí ń ṣẹlẹ̀ yìí o ẹ mẹ́sẹ̀ ìdájọ́ o lè lé wọn lórí ẹ mẹ́fìyà rẹ̀ jẹ wọn nítorí nǹkan tí ń ṣẹlẹ̀. ìlọjọ́ wa sí ẹnìkan wá jáde lẹ́yìn gbàtọ́ mu wá bá Umar radiyallahu anhu. kí ló dé tó fi jáde? nǹkan bẹ̀rẹ̀ ni Umar radiyallahu anhu. ó ní àwọn náà wá fi kádàrá gbé ọwọ́ rẹ̀. kádàrá gbé kádàrá gbé kádàrá ló jáde kádàrá ló gbé ọwọ́. tó bẹ́ẹ̀ náà ni ẹnìkan ti dì náà nítorí kádàrá ni tàbí kádàrárá ló fi fi ya oníṣìnà jẹ. bẹ́ẹ̀ ni ẹni tó pààyàn ó ní kádàrá nì àti kádàrá náà ní ká pa àwọn náà sàn. àbẹ́rẹ́ bẹ́ẹ̀ ẹni tó ṣe kọ́sàbò sí sọ́mọ làkejì àtàwí ó ní kádàrá nì àtọ̀ pé kádàrá làánà fi ń bọ̀ ọ́. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ pàtàkì. kọ̀tọ́kọ̀dá pé ká máa ṣàríyànjiyàn lórí ọ̀rọ̀ kádàrá o. Kọ̀tọ́kọ̀dá ká máa ṣe fanfa lórí ọ̀rọ̀ àkọọ́lẹ̀. Òbúrọ̀ gbàlùmọ̀ òye wa rí gẹ́gẹ́ bí mùsùlùmí. Mùsùlùmí máa ń gbàgbọ́ pé gbogbo tó bá ṣẹlẹ̀ ọlọ́run ọba ló ní ọ̀sẹ̀. Àìmọye nǹkan lọ́tà àrùn fẹ́ kọ́ ṣẹlẹ̀ sí ọ. àmọ́ nígbà tí òsà kọ́lẹ̀ pé ọ̀sẹ̀ ìdí tó fi ṣẹlẹ̀ nù. ẹ̀ẹ́mẹ́yìn kan làwọn olólùfẹ́ rẹ fẹ́ kọ́ ṣẹlẹ̀ sí ọ. àmọ́ pẹ̀sà kọ́lẹ̀ pé ọ̀sẹ̀ ìdí nù tí ò fi ṣẹlẹ̀. torí ẹ̀ wàhálẹ́ ẹnìmọ̀ ọ̀sọ̀ ọ̀bẹ́kẹ́ lẹ́mìí kan lè yọ̀ tí a wọ́n máa àfọ́ àti lẹ́mìí kan lè yọ̀ sí ìbàdàn. lọ́mọ dájú pé gbogbo nǹkan tó ti ọ́ àkọọ́lẹ̀ pé ọ́tà tí èrè ò sí lọ́ba ló ti sọ. Kò sì mọ̀ pé gbogbo tọ́tà sí rẹ̀ àkọọ́lẹ̀ pé yóò ṣẹlẹ̀ sí ọ kò sí ìlọ́ba ló ti tà sí rẹ̀. Ọgbọ́gbọ́ o, smartness kọ́ o. Ìbẹ́yìn àkọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn.

wọ́n máa wúra ọtí pé èmi tí mo smart because àsìkò tó ń sọ fún mọ́tò yẹn olóṣù wà lórí tán mi ti wo mọ́tò yẹn dáadáa mi ti rí nọ́mbà ẹ̀ o nọ́mbà tó gbé jáde yẹn ọ̀dà. so by the time ẹni tó wà ní ìlọjìnà tí mọ́tò collapse ó tún fi nọ́mbà wá sí. ìrọ̀ lásán nítorí ọba sí ọ ọkọ̀ tuntun gan ni ó gbiná mọ́ ọ lọ. torí ká kọ́ lẹ̀ ní gbogbo nǹkan báyìí.

èyí tí wọ́n mú lọ́wọ́ yẹn ni o èyí tí bàbá yẹn tó bá ti mú lọ́wọ́ tí bá bẹ lọ́nà ọ̀rọ̀ náà lílà àtọ́nà lẹ́la ni mo ti wọ́n lẹ́kàn ìrọ̀lá má gbàgbé kọ́ ọ máa mú lọ. tí ó ti jẹ́ pé lọ́tí kú bá dé náà wàá fi tá láyà yẹn bí bàbá tiẹ̀ kó ti fi takú láyà tí kú má sẹ́wọ̀n tó kú má bàbá dé báyìí. òkàdà náà gbogbo nǹkan bá rí tọ́lọ́ bá kọ pé yọ àwa gbọ́dọ̀ lọ dára wá ní àlórí kádà. Yorùbá nínú ikú dá wàhálà rẹ̀ jù láyé Yorùbá tó ọ̀gbà kádà. Tí Yorùbá bá fi lè lọ́gbà kádà lágbọ́, ìyá àwọn Mùsùlùmí Yorùbá ọdún Yorùbá oríṣiríṣi lọ wà. Yorùbá Mùsùlùmí wà, àwọn là ń bá sọ̀rọ̀ báyìí. Yorùbá káfìrí wà, tí a ń pè Yorùbá káfìrí yẹn kàtígórì sọ̀rọ̀ tó àwọn ilé mi tẹ́lẹ̀ náà tá a máa ń fẹnu wa rọ̀ ṣe é mọ̀ pé kò ní yà wá lẹ̀. ṣùgbọ́n mùsùlùmí tó jẹ́ Yorùbá nínú tó dá wàhálà lẹ̀ jù nínú ìgbésí ayé wọn ó ní kí wọ́n gba kádàrà bọ̀. tí àgbàlagbà bá kú wọ́n lè sọ parí lọ́pàá. à ń bẹ̀rẹ̀ ìtàjẹ́ tọ́mọdé bá kú wọ́n lè ní ọlọ́run lọ pa bàbá tó kú ní òní ọlọ́run ló tún pa àyà tó kú ní òní sọ́lọ́ náà ló tún pe léyìí ọlẹ́rìí nàmẹ́ torí pé àríyànjiyàn wà tẹ̀lẹ̀ àwọn kókó ọlọ́dún ọdún àwọn pé ayé mọ̀ ń bẹ̀ ayé wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe fàáfà lórí dájà kálẹ́ni náà tó lówó láwùjọ Yorùbá táwọn gbà fọlọ́ ló sọ. àmọ́ bóyá ńlẹ̀ yìí o ẹ̀yin gbọ́ náà gbọ́ délẹ̀ pẹ̀tọ́ bá lówó ẹ̀mọ́ fọlọ́ ló sùn abaliyọ̀. Mọ̀tọ́ á pé ojú ọ̀nà Yorùbá náà gbogbo yín náà tọ̀ á nìkan ń ṣe. Gbogbo ẹni tó bá ti lè là láàrin Yorùbá dára. Wọ́n lè sọ pọ́ tẹ́ǹtì. láì ní gàrí túbù nínú àpò zakazaka tá a yóò bá ọ̀rẹ́ ìgbẹ́gbẹ́ ọdún mọ́sí ni wọ́n lè pé talábàdó ló ti wọ́n lè pé tẹlẹ́tò wọ́n lè sọ pé ají máa jẹ òbókò lọ́wọ́ ló wọ́n lè sọ pé. adéyìn káàkiri àkìtà láti kó pẹ̀ tí wọ́n tẹ̀sẹ̀ sí jẹ́ ooru Yorùbá lẹ́nu. ẹnìkan ò sí láwùjọ Yorùbá dọ́là tí Yorùbá kà kọ́lọ̀ ló fún lówó. ìdí nu torí bí wọn àgbà kádàrà gbọ́ fún àgbà kádàrà gbọ́ fẹ́ẹ̀ bá ń dán tẹ̀wà ẹ̀ sì lọ kó ẹ̀wà wa láti ilẹ̀ Haúsá. ọlọ́run bá ní kọ́ ọmọdé kékeré na náà wà rí gẹ́gẹ́ ìṣe yorùbá wọ́n lè sọ fún òní tẹ́wọ̀n àdúgbò àkọ́kọ́ wọ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ òkú ẹgbẹ́ àdánù ẹgbẹ́ mọ́lá jù mí lọ. wọ́n ní yóò owó báyìí kó tó wọ ẹgbẹ́ kó tó lè bẹ́ẹ̀ wọ́n òkú sí òkùtọ́ ọba ń di ẹwà ọba wọ́wọ́ wọ́n dáwọ́ bá àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ìsọ́n ọwọ́ náà ẹgbẹ́ ọlọ́mọ àwọn sínà ọlọ́mọ sínà fún. àwọn ẹni tí ń kó àwìn ẹ̀wà díẹ̀díẹ̀ fún wọ́n ní pé bí bá ti ń gbẹ̀wà ń dáwó padà kọ̀ máa pẹ́. àkáǹtì wọn tó bá ti ṣẹ́kì ẹ̀ wọ́n rí i pé lágbájá ti ń gbẹ̀wà lásìkò ó ti sanwó wọ́n ní sórí àpò mẹ́wàá àpò mẹ́ẹ̀ẹ́dógún tá à ń gbẹ ó kéré a ti ṣe tẹ́nìsì láti máa bọ ní tírélà márùn márùn lọ́sẹ̀ọ̀sẹ̀ Subhanallah. gbogbo ìgbà tí lọ pàdé tírélà wà mẹ́gà ẹnìkan yọ yóò máa lídì wọn gbọlẹ́gbà tẹ̀sí ní kó sọ́wọ́ àwọn task force gbọlẹ́gbà tẹ̀sí ní kó sọ́wọ́ road safety gbọlẹ́gbà bàbá ẹnìkan bọ̀ ọ́ yìí. òjijì wọn kàn rí sí ọmọ yẹn ọba lọ gba warehouse tó tóbi títí wọn sá pẹ́ wọn ti wọn wà ní gbogbo agbègbè ọ̀dọ̀ rẹ̀ ló kùtù wọn wá bí o bá ọba bẹ̀rẹ̀ sí sí pàdé lórí ọmọ ọlọ́run pé lára lé ní àtirówó alẹ́ rẹ̀ ṣe o. ìyá rẹ̀ ti ń sáà rẹ̀ wọ́n rẹ̀ pé ìyá nílò yóò bá lẹ̀ àwọn ọ̀pá kádàrà kọ́ rárá kádàrà bá wọ̀ kádàrà kò sí wá sọ̀dọ̀ ta pé káwọn olówó tó bá jẹ́ tiẹ̀ ló dé sí wọn àgbà kádàrà gbọ́ àwọn ọmọ pé tẹ́lá ti ìwọ sì mójútó tẹ́ dáadáa àwọn ẹni tó ń fún ọ ní promotion wọn àsojú ìdájú ọlọ́kadà wa pé wọn ni wọn fún promotion o tún ti fi bí lẹ́kùn mẹ́ta o ti fi ju ọ̀pọ̀lọpọ̀ tẹ́ dọ́wọ́ tẹ́ lọ o ti fi wọ́n lẹ̀ ṣé òbó fi ọ lẹ̀ kò ní fi ọ lẹ̀ wọ́n sọ pé kì í sojú bọ́ọ̀rọ̀ ló fi ń gba promotion torí pé àwọn ọ̀gá kádàrà gbọ́. àwọn máa lépa rẹ láburú ni wọ́n máa wá gbogbo ọ̀nà láti bá tiẹ̀ jẹ́ wọ́n nìkan lọ́wọ́ à ń fi sẹ́nu wọ́n nìkan ló ti sẹ́bi sẹ́nu gbogbo ajẹ́ pé wọ́n nìkan wọ́n máa promote tẹ́sán bá rí ẹ̀rí pé nínú wọ́n lè nu kọ sára àwọn nǹkan ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n máa sọ èèyàn ní ẹ̀bẹ̀ torí náà wọ́n gba kádàrá gbọ́ wọ́n gba gbọ́ pé àkọọ́lẹ̀ ń bẹ tí ó pè kọ́ ọmọ nì àkọọ́lẹ̀ ń bẹ tí ó pè kọ́ ọmọ là àkọọ́lẹ̀ ń bẹ tí ó pè kọ́ ọmọ wọn là lọ. àwọn ọmọ wo pé èèyàn náà ni torí pé àwọn gba kádàrá gbọ́ àwọn ọmọ tó máa bàbá kan náà màmá ọ̀tọ̀ọ̀tọ̀ látàrí àìgbà kádàrá gbọ́ àti gbélé ayé fi rọrùn láwùjọ Yorùbá nítorí pé àwọn ìyá yín yẹn wọ́n sọ ilé ayé gbogbo dọdẹ máa ń lọ́wọ́ rẹ̀ bọ́wọ́ lọ mọ ìyá yìí o ló ti wá jẹ́ pé gbogbo wọn rọ́nà àwọn ọmọ tó wọ́n sọ lù bàbà káàkiri ipò tó adẹ́gbẹ́dò lọ́wọ́ nù yẹtí o túmọ̀ sí pé ọ̀daràn àwọn ọ̀daràn náà wà tí ò ní jẹ́ kọ́ta bọ́ mẹ́rin mi àwọn olórí ibú. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ alẹ́ nǹkan ọ̀gá kádàrá gbọ́ ẹ̀yin kan ọ̀gá kádàrá gbọ́ lẹ́bi máa wò ó pé gbogbo tó tẹ̀lé ètò lọ́wọ́ nínú àdáni sá kìí sàkọ́lé ọlọ́run ọba ní ìsẹ̀ ọkọ gan pé wàhálà ọkọ wàhálà tí ọkọ bá lọ lówó tíyàwó tó náà ti ṣe bísíǹsì tí gbogbo nǹkan ọ̀gbọ́n sì gbéyàwó. Ṣùgbọ́n ìlú náà máa tí wọ́n máa sọ àwọn ọ̀pá kádàrá pọ̀. Wọ́n lè sọ wípé ọkọ ó ti fi orí ìyàwó pa pààrọ̀. ló fi jẹ́ pé ń dá ojú kan náà nìyàwó jẹ́ pé ọkọ. ó lè sọ pé ìyàwó gba Sunday ó gbé sátidé lọ́kọ̀ lọ́wọ́ ìgbà sọ́kò tó di rẹ̀ pé yẹn àwọn olùdílé ìlú ṣùgbọ́n ìbẹ̀rẹ̀. ẹ̀ka kádàrá bọ̀ ó lágbára kọjá sísọ. láàárín àwọn ẹgbẹ́ tó sọ láti mọ́ kíláàsì kan wọ́n lè pe kó ló ṣe jẹ́ tó jẹ́ pé wọ́n ti jẹ lè máa sọ ọmọ kí ó tó àwọn ọmọ kí ó tó àwọn fi ọjẹ lè máa ó ti lè máa lépa bàbá lè máa mú pé kó kú kí lè tó má. nítorí ọ̀gbà kádàrà gbọ́ ọ̀gbà kádàrà gbọ́ ẹnìkan fi wàhálà kún wàhálà fún ọ wọn làwọn fún ọmọ tó àbẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ àsìkò tó àwọn kabúkabú káwọn ọkọ̀ bá dákú ẹnu kọ́ sọ̀kalẹ̀ kọ́ máa lọ bọ́lọ̀ bá dé tọ́ọ̀ bá ti sanwó ọ̀sẹ̀ tó lè ké káì káì máa wò. tọ́ọ̀ bá ti sanwó ìwọ lọ́nà bá kọ̀ lọ sọ̀rọ̀ kẹ́sì ju àríwítà lọ what are you going to do now? abẹ́ẹ̀kọ́ àmọ́ gbà tó gbé wàhálà tó fi kún wàhálà fún ọ wọ́n ti tọ́mọ́tò rẹ̀ ní lọ́dà á rí yín níbi ibi agége kí ló dé tí ó sì kankan ẹni tó ṣẹlẹ̀ tọ́mọ́tò yẹn owó yọ mí lẹ́nu ẹ̀yin náà yọ lẹ́nu ọwọ́ ńlá ká bù wọn lágolo ọmọláńdé àwọn kan ó sì máa bínú rẹ kékeré ni kò bóòlù sì jẹ́ kó lọ́kọ̀ọ́lì báyìí fẹ́kùn yẹn torí pé wọ́n gbá kádàrà kọ́ wọ́n rò yí pé tipátipá lòun fi ronjẹ jẹ ni ìwọ náà bá sọ pé insha Allah lọ́dún ìmọ̀ lọ Mẹ́kà yóò bá lẹ́bù. ẹ̀rí tí ọ̀tẹ̀ tí ó hàn lójú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ má kíni ẹ̀ má kúrú sí àdúgbò Mẹ́kà la ilaha illallah ọ̀dà ọ̀dà ọlọ́run ṣe tiwa náà yóò bá ọlọ́run ṣe tiwa náà. subhanallah torí káwọn ọ̀gá kádàrà gbọ́ torí ẹ̀ dàmà anabi sallallahu alaihi wasallam jáde lọ́jọ́ kan ọjáde ọyọ sáwọn sàhábà rẹ̀ ọba bá wọn wọ́n ń ṣe fàǹfà lórí ọ̀rọ̀ kádàrá lójijì lẹ́yìn ju anabi sallallahu alaihi wasallam bá yí pa anabi ni abi hada umirtum ṣe ń dá fi pa ẹ máa ṣe ni am bi hada ursiltu ilaykum àbí ntọ́nà òfìrà mi sí yẹn kí ẹ máa ṣe fanfa lórí ọ̀rọ̀ kádà yìí ṣe ntọ́nà òfìrà mi sí yẹn. إنما هلك من كان قبلكم حين تنازعوا في هذا الأمر àwọn tó síwájú yín wọ́n ṣàdédé parọ́ àfi ní ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fanfa lórí ọ̀rọ̀ kádà. Ànábì sallallahu alaihi wasallam ni àdáńtò láti ti lọ ẹ gbọ́dọ̀ tún ṣe fanfàmà lórí ọ̀rọ̀ kádà alimami Tirmidhi àwọn ni wọn gbé jáde bisanadi sahih gbọ ọ̀nà kan tó múlẹ́gì kìí ṣe táwọn ṣe fanfàmì lórí bàbá rí jẹ kádàrà ni bàbá rí jẹ kádàrà ni tọ́ba dá fún wa kádàrà ni tọ́ba kù díẹ̀ káàtó kádàrà ni tàbá rọ̀nà gbégbà kádàrà ni tọ́nà bá dí mọ́ wa kádàrà ni táwọn ọmọ wa bá rí i pé kádàrà ni tó bá kú díẹ̀ káàtó kádàrà ni ẹni tó bí ma kádàrà ni ẹni tí ò bí ma kádàrà ni tó kí á ní tó jáde lábẹ́ kádàrà ẹ dákun ẹ mú nǹkan kan wá kẹ́ gbẹ̀bù nǹkan ẹyọ kan tó sámọ́ kádàrà lọ́wọ́ tí kádàrà ò rí mú ẹ mú wa kò sí nǹkan náà gbogbo nǹkan kádàrà ni báyìí ètò túmọ̀ sí pé nǹkan ò sí tó lè máa tàn án jẹ tí wọn náà tó wà máa tàlàntà. wọ́n lé nìkan wọ̀ ẹ̀yin aráàlú yẹ kó lílo àwọn bàbá tó mọ oyún òpin nínú karahun rẹ̀ ẹ gbọ́dọ̀ tí ìpín bá lóyún bóòlù ti fẹ́ ta àbánú karahun rẹ̀ àwọn rọ́bù ń kú àwọn ẹni tó mọ kádàrá tó ẹ pé tí kádàrá tó ọyàn tó ọyàn wálé ayé ọ̀bá àwọn ọ̀bọ̀ yí padà. wọ́n ti ṣe lọ́pọ̀lọpọ̀ ni kì í ṣe pé àwọn jánu fún wa irọ́ burúkú ìwọ tó wá jẹ́ pé tiẹ̀ ọmọ ayé sọ́yẹ́ kí wọ́n tún wọn pariwo kò dé ìlú tiwa kọ́ pariwo tí ẹ ti dá akọ́dé àbíkí àfò ebi owó náà kọ́ àwọn bàbá tó mọ ó lè ọbẹ̀ gbowó wọn náà lọ bá ẹnìkan oníkọ́bọ̀ yí kádà ọmọ kan padà ẹ lè rí kankan yí padà ẹ kàn sórí ibòmí ọmọ òun bísí ti a taari pé nǹkan fẹ́ dáa fún ọ ẹ bá wa yí padà ẹ yí padà nígbà tí èsì abo abo ní sẹ́wọ̀n ká wa torí lè méjìlá tá a gbó pé aago fún gbogbo ayé o méjìlá náà ni wọ́n sẹ́kù ti yàrá ẹ̀ lọ́mọdé méjì. Ṣèwọ́n wá ní kí wọ́n bá ọba tó mọ̀ kan jẹ́ wọn ò fi ọ̀dà ó lè bá tẹnikẹ́ni jẹ́ àtẹnitọ́nà bá kádàrà pàbùrọ̀ ọ̀sẹ̀rẹ̀. Torí ẹ̀ kádàrà ti síwájú jẹun. A máa ti fàǹfà lórí kádàrà àgbọ̀dọ̀ sí. Tọ́ àwa gbọ́ báwọn sọ̀hábà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam bá ti ṣe pọ̀ tó sẹ́mi káwọn sọ̀hábà pọ̀ gan wọ́n pọ̀ gidigidi torí pé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ti àrántí ńlá fún ẹ̀sìn Islam ṣáájú kánàbí ò tó kú àwọn èèyàn tó wọ Islam wọ́n pọ̀ jantirẹrẹ idha jaa nasrullahi wal fath wa ra'aita an-nasa àwọn èèyàn tún wọ́n ń tú jáde wọ́n rọ́ wọn láti Islam. ọkọjá pé èèyàn kan láàrin ọ̀sẹ̀ tàbí èèyàn mẹ́wàá láàrin oṣù wọ́n ń tú yáyá tú yáyà wọnú ẹ̀sìn Islam. Ànábì sallallahu alaihi wasallam lọ sí hajj. Iye èèyàn tí wọ́n sírò pé wọ́n tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam lọ sí hajj wọ́n lé ní hundred thousand. tí wọ́n tẹ̀lé ànábì lọ sí hajj. báwọn sọ̀hábà yìí ti wá pọ̀ tó àgbọ̀ títí tí wọ́n fi kú wípé wọ́n ṣe fanfà lórí ọ̀rọ̀ kadà torí báwọn máa gbọ́ ọ̀rọ̀ ni wọ́n pa yín láti ẹ̀ gbọ́dọ̀ máa ṣe fanfà lórí ọ̀rọ̀ kadà wọ́n gbọ́ wọ́n gbà wọ́n sì tẹ̀lé ìṣẹ̀lẹ̀ kan á tẹ̀lé láyé Umar ibn al-Khattab radiyallahu anhu àjàkálẹ̀ àrùn ó ṣẹlẹ̀ ní ilẹ̀ Ṣáà. Umar wá kó àwọn sàhábà ànábì sallallahu alaihi wasallam ó kó wọn sòdí láti Mẹ̀dínà wọ́n dojú kọ Ṣáà. Ó wá dé àwọn ìlú etílé ní Ṣáà. Nìròyìn wá dé bá wọn pé àjàkálẹ̀ àrùn bẹ ní Ṣáà kò ní í dáa. ká kó àwọn èèyàn tí wọ́n gbádùn yìí wọ bí dágàgálẹ̀ àrùn wà kárùn yìí ọmọ bà wá lọ jẹ́ pé yóò ṣe wọn. ẹ jẹ́ ká ṣe àpérò. wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kíkan lóko wọ́n ń bọ̀rọ̀ wérọ̀. ẹnu padà kò sórí pé ká kó àwọn èèyàn padà sí lọ́wọ́ أبو عبيدة عامر ابن الجراح رضي الله عنه أبا كتي كتي لوجه nínú àwọn sàhábà nàbà Muhammad sallallahu alaihi wasallam ó sì ń bẹ nínú àwọn ọ̀gágun tí Umar ti rán lọ sílẹ̀ Sham lásìkò yẹn òun náà ń bẹ nílẹ̀ Sham òun jáde wá bá Umar láti wá pàdé rẹ̀ ìgbà tó wá rí ìpinnu Umar wípé àwọn ń padà sí Madina àwọn òní kó àwọn èèyàn wọbi tí àjàkálẹ̀ àrùn yìí wà. Abu Ubayda ọwọ́ sọ fún Umar radiyallahu anhu ó ní afiraran min qadarillahi ya amiral mu'minin ìrẹ́ aláṣẹ àwọn mọ́mìnì tí ẹ̀ ń sá fún kádàrá Ọlọ́run tí ẹ̀ fẹ́ sá fún kádàrá Ọlọ́run olùkọ́ ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ àjàkálẹ̀ àrùn bẹ́ẹ̀ nù lóyè àwa dé tìlù. àwa gbọ́ pé àjàkálẹ̀ àrùn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ coronavirus ti ká wọlé àbí ká má wọlé. ìgbà tó sàpérò pẹ̀lú àwọn sọ̀hábà tí wọ́n dá ni pé wọ́n kó àwọn sọ̀hábà wọ̀lú yẹn. Torí wọ́n mọ̀ lọ fara àbúrò méjì la máa sọ pé tẹ́ ẹ fẹ́ sá fún kàdà ọlọ́run. Àpèjúwe náà sọ pé àwọn Boko Haram kọ́lọ̀ mẹ́jẹ àárẹ̀ o wọ́n ya wà dúpọ̀ kan. Wọ́n ní apá wá títẹ̀ ń bá bọ̀ iná ni wọ́n ń bá bọ̀ ẹ̀jọ̀ lọ pàdé yìí. Kí ni àyọ̀sùn? ẹ padà ní abẹ́ sọ pé etí ọba dà ọ̀dà abẹ́ padà àwọn màmá kọrin fún yín pé ọ̀lẹ́ ń sá lọ olóde mi wọ́n sokoto kẹta òwúrọ̀ ọ̀lẹ́ ni wá sítáàdì àwọn ọlọ́ báyìí. sọ ọmọ àròbí ọmọ ọmọ àyè àbúrò mi là ń dẹ bẹ sá fún kádà àwọn ọlọ́ni àti kádà àwọn ọlọ́ni ká lọ dàyà kó bájínà tù tọ́ Umar wa ni oní bẹ́ẹ̀ ni nàfírù min qadarillah ila qadarillah à ń sá fún kádàrá ọlọ́run lọ sí kádàrá ọlọ́run. ẹ sọ fún mi tí a bá ní ràkúnmí tí wọ́n ya wọnú ilé méjì. ilẹ̀ kan ọjọ́ ilẹ̀ tó gbẹ tí ò sí koríko ń bẹ̀. ọ̀kẹ́ sì lọ́ra oríko ọbẹ̀ dúdú lọ ó kún. ṣé ẹ fi àwọn ràkúnmí yíyan lẹ̀ kí wọ́n máa jẹ́ ibi tí ò sí koríko torí pọ́lọ̀ náà lọ́dà àbẹ́ darí wọn lọ ibi tí koríko wà à ń sá fún kádàrá ọlọ́run lọ síbi kádàrá rẹ̀ mí. Abdulrahman ọ̀dájú wípé kádàrá tẹ rí yẹn àwọn sọ̀hábà nàbì sọ̀rọ̀ máa rè sẹ́lẹ̀ bí wọ́n ti ṣe wà ní wọ́n gbàgbọ́ wọn àyapa lórí rẹ̀. ẹ sì rí pé bàtà mi sàlàyé kádàrà ó ní wọn tó pinna bí kádàrí xeyìrì yìí wọ́n ṣẹlẹ̀ ó tún gba kádàrà gbọ́ léèrè àtàbúrò rẹ̀ torí bí dáadáa ọba ṣẹlẹ̀ sí ọ aburú lè ṣẹlẹ̀ sí ọ dáburú ọba ṣẹlẹ̀ sí ọ dáadáa lè ṣẹlẹ̀ sí ọ torí rẹ̀ ń tọ́ àánú dáadáa kọ́mọ́ yà lọ pọ̀rọ́ aburú lè dé lẹ́yìn dáadáa. ẹni tó wà nínú àìdá kọ́mọ́sọ̀rì sínú torí dáadáa lè dé lẹ́yìn àìdá. aburú ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí ní ìgbà tí gbèrègbè tí gbèrègbè. الإمام الأوزاعي رحمه ó ní ẹni àkọ́kọ́ tó kọ́ sẹ́nu tó sọ ìsọkúsọ nípa kádàrá láyé orúkọ rẹ̀ ń jẹ́ Sansawai orúkọ rẹ̀ ń jẹ́ Sansawai olórí ibú àgbà òun náà kọ́kọ́ sọ̀rọ̀ nípa kádàrá láìpẹ́ ilẹ̀ Iraq ni ló sì ti sọ wọ́n tún máa pè ní Sultan Sansawai àbí súnmùtẹ̀. arákùnrin yìí ó ti fìgbà kan jẹ́ nàṣọ́ra rí ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ọba gba Islam ẹ̀yìn ọ̀rẹ́ yìí ó tún fi Islam sílẹ̀ ó tún di nàṣọ́ra wọ́n ní kì í sá nínú gbóòsùn kọ́mọ́ bá sọ àlàánú jẹ́ èyí tí ń kó bọ̀ láti ìgbà tó ti jẹ́ nàṣọ́ra iná ló ń mí sí la lẹ́yìn tó lọ di mùsùlùmí tó fi wá di ẹni tó ń takò kádà. arákùnrin yìí ó lọ kọ́ sọ pé kò sí ti jẹ kádà. àwa là ń fọwọ́ ara wa kọ ọ̀rọ̀ ara wa bá a ti ṣe fẹ́. ọ̀dọ́ rẹ̀ iná ni Ma'badul Juhani kí ló ti gbọ́ ọ̀rọ̀ kò sí kádà. غيلان، òun náà gbà látọ̀dọ̀ Ma'bad al-Juhani ó tún wá di tọrọ mọ́kálí. àmọ́tọ́mọ́rin ta ni ẹni tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ tó tako kádàrà ọ̀nà ìṣòwòsán tí wọ́n tún pè ní sánsàwọ̀yì. ìlú wo ni ní al-Iraq kí ni wọ́n sọ? So, wọ́n ní la qadara wal amru un. wọ́n ní kò sí kádàrá kankan gbogbo nǹkan níwájú ọlọ́run ó tuntun níwájú rẹ̀ ọmọ ń pa rẹ̀ tẹ́lẹ̀ la ilaha illallah sọ́ọ̀sì lè ṣe èsì kápé gbogbo nǹkan ọlọ́run kí màá fọwọ́ báyìí ọlọ́run kí màá wá ọlọ́run kí màá sọ̀rọ̀ bí ìgbà mo tó ṣe ló tó mà irú ọlọ́run wò ni. bẹ́ẹ̀ lẹni tí ń sọ pé kò sí kádàrá sọ làwọn wọ̀nyí lẹ́yìn rẹ̀ tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ burúkú àwọn tó ṣẹ́kù láyé nínú àwọn sàhábà gẹ́gẹ́ abdullahi ibn umar abdullahi ibn abbas jabir ibn abdullah wasila abi wasila ibn al-asqa bákan náà anas ibn malik abu hurairah radiyallahu anhu. gbogbo àwọn sọ̀hábà yìí wọ́n takò wọn wọ́n takò gbogbo àwọn sáré kò sí gádàrà jẹba lọ sínú sọ̀híhì Muslim àdìsí ká màdé àdìsí jìbìrì láyé àdìsí tó kùn dáhùn eléyìí ìmáàmù Nawawi tí wọ́n mú wa nínú al-arba'un na Nawawiyya sọ́jà àdìsí ẹlẹ́ẹ̀kejì yẹn bó ti ṣe wáyé nù wọ́n wá bá Abdullahi bin Umar radiyallahu anhuma wọ́n ní àwọn kan ti yọjú nísìnyí nílẹ̀ alẹ́ Iraq àti mẹ́nitọ́ dalẹ̀ sáńsáwé wọ́n ń sọ pé kò sí kádàrá kankan gbogbo nǹkan ó tuntun sọ́lọ̀ ọlọ́run ọ̀mà nípa àwọn kó tó di pé wọ́n ṣẹlẹ̀ àwọn èèyàn yìí wọ́n sì ń pẹ̀ka lójoojúmọ́ wọ́n pọ̀ sí kí ni ká fọ fún wa ipa gbọ́lọ́dọ̀ wọ Ibn Umar tá a bá padà sí al-Iraq. Ibn Umar radiyallahu anhu oúnjẹ bá dílé ẹsọ fún wa pé kò sí tọ́ka Ibn Umar pẹ̀lú wa kò sì sí tọ́ka àwọn náà pẹ̀lú Ibn Umar títí tí wọ́n fi gba kádàrà pọ̀ wọn ní gbọ́ lọ́wọ́ bá gbọ́ títí tí wọ́n fi gba kádàrà pọ̀ torí mi gbọ́ tí bàbá mi ó fún mi nírò nípa bí ọjọ́ kan àwọn wà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam lẹ́nìkan bá yọ táwọn tẹ́lẹ̀ fáwọn ọ̀gá ti tẹ́lẹ̀ aṣọ ara rẹ̀ ó funfun ní kí irun orí rẹ̀ ó dúdú kirikiri àmì arìnrìn-àjò kan sí lára rẹ̀ títí ọ̀hún wọlé sọ̀rọ̀ ó fi jókòó lọ́dọ̀ ànábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó sì béèrè nínú àwọn béèrè tó ṣe ó béèrè nípa al-iman ànábì sì orígun mẹ́fà wípé ní bẹ fún àlìmọ́ nínú àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí wà á tó mìíràn bẹ qadari khayrihi wa sharrihi. kọ́ ọgbà àkọọ́lẹ̀ kọ́ ọgbà gbọ́ rere rẹ̀ àtàbúrò rẹ̀. àbà ebi mi yà máa dùn èmi ni mò ń béèrè báyìí o gẹ́gẹ́ bí ọmọ lọ́sọ̀ yìí o tí dáadáa bá ṣẹlẹ̀ sí ní tẹ́bí inú yín máa dùn. dalẹ̀ ẹrú tó ọlọ́ọ̀fọ́ ní dẹ́tà ìdáké èsì dẹ́tà ìfẹ́tọ́ ọlọ́run ọba tù tẹ̀sí sùúrù. ẹni tó dá nínú wa nígbà tí rere ṣẹlẹ̀ sí ó dúpẹ́ fọlọ̀ kí ló dé nígbà tí ìdàkejì ṣẹlẹ̀ tẹ̀sí sùúrù. ẹ̀yin àmọ̀kẹ́lẹ́ ayé kìí dùn lọ títì kìí sì kà lọ títì àti dúndùn àti kíkan ìní wọn jọ máa ṣẹlẹ̀ sí nínú ayé wa yìí. torí ẹ̀ ẹni tí ò bá ti gba kádàrá gbọ́ kìí ṣe mùsùlùmí o ẹni tí ò bá ti gba kádàrá gbọ́ kìí ṣe mùsùlùmí rárá rárá. rufi'atil aqlam wa jaffatis suhuf. àwọn kèké tó fi kọ kádàrá wọ́n ti gbé sókè tipẹ́. bẹ́ẹ̀ ni àwọn àwé tí wọ́n kọ àkọọ́lẹ̀ sí wọ́n ti pẹ́ tipẹ́ kò sí yípadà nu ìtumọ̀ rẹ̀ nu wọ́n ti kọ́ wọ́n ti kọ́ kò sí yípadà. Wọ́ọ̀sìn ibn Ata ó jẹ́ ọ̀kan nínú àwọn aṣíwájú rádaràda ẹni tó sínà tó sì ṣì àwọn èèyàn lọ́nà. Ó jẹ́ ọ̀gá fáwọn Mu'tazila báyìí náà ti kó kọrí Mu'tazila àwọn ẹni ànúkání nínú àwọn tó Àwọn máa ń sọ ọlọ́run ẹlẹ́dàá gbogbo dáadáa gbogbo rere ṣùgbọ́n. àwọn aburú àwọn àìjá àwọn ẹ̀ṣẹ̀ ó ní kì í sọ ọlọ́run o èèyàn ní ń dá ìjà ènìyàn ní ń dá aburú torí rẹ̀ a gbọ́dọ̀ fi aburú tì sọ́dọ̀ lọ. àwọn sọ pé àti imáni àti ìsekèfèrí àti rere àti aburú àtìtẹ̀lé tọ́lọ́n àti títẹ́lọ́n ọmọ èèyàn ní ṣe oní ń dà oní ń ṣe kò sí tọkọ lọ́n pẹ̀lú ẹ̀. torí ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ọlọ́run ọba kọ́ ló dá aburú ọlọ́run kọ́ ló dá òṣì ọlọ́run kọ́ ló dá àárẹ̀ ọba kọ́ ló dá àbò ìdá rere iná lọ́lọ́run máa ṣe mo rò pé ti gẹ́ẹ̀tì ní ìsìn pé mọ̀tẹ́dílà pọ̀ nù Yorùbá ọ̀pọ̀ bàjẹ́ nínú Yorùbá torí wọ́n máa sọ pé rere lolúwa máa ṣe olúwa kì í ṣe ìkà olúwa kì í ṣàbùrù àwọn mọ̀tẹ́dílà wọn ò pera wọn bẹ́ẹ̀ àmọ́ ìmọ̀ fi hàn wá pé sáfù àwọn mọ̀tẹ́dílà làwọn eléyìí wà ó kọjá sì máa pè wọ́n nù àwọn ọ̀pà pé bí dáadáa bá dé ọlọ́run báyìí dáadáa bá dé kọ́ ọlọ́run. tẹ́lẹ̀ ìdájọ́ náà àjẹ́ ike àwọn ẹni tí arúgbó kú fún tí wọ́n gbà kọ́lọ̀ ńlọ́pàá tọ́jọ́ wa kú fún wọn ní sọ́lọ̀ náà ló sì tún pe léyìí àwọn mọ̀tẹ́sílà àwọn mọ̀tẹ́sílà wọ́n ní kí ló dé tẹ̀sán pé báyìí jẹ́ pé léré jáde tó jáde ṣe gbogbo àwọn ní à òkú dùnú ni òkú àgbà àbí òye. ókè àárín lánàá pé ẹ gbé ẹnìkan jáde kí ló ṣẹlẹ̀ òkú ni àbúrò à ń gbé lọ abẹ́ lọ sọ sínú gbóni o because tí ọ̀dọ́ bá kú báyìí à lè sísá gbolé wáì wọ́n ní ó dà kú fà. ọ yẹ kẹ́ pelére lánàá àwọn fún ti pọ̀ lù sá ó yẹ kẹ́ pagbo kí gbogbo àwọn ọmọ adó pé a kú ti ọmọ yìí ẹ̀mí òbí ti báyìí kọ́ nígbà tó ìsìnkú orí dàrú ókè orí dọ́ta lérè gbogbo ẹ̀ fún bàbá tó kú kò sí bí bàbá ó ṣe kù lẹ́mìí tó bàbá sísọ tí wọ́n ń sọ pé fọ́lọ́ náà lọ́pọ̀ eléyìí. ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n gba kádàrà gbọ́. Yorùbá máa ń sọ pé káyé má pa kádàrà mi dà. Nàá ara ń bẹ tó ń bẹ dídí ni tó ń bẹ dá ara kí ni. Sọ́kọ̀ mọ́tíláṣí sádùúgbò tí ò sí mọ́tíláṣí. Nàá ọ̀ràn àwọn aláìní mọ́tà. Nàá àwọn ọmọ abọ́ àwọn aláìní àbára kí ni yorùbá máa dá òkú ní ọmọ sí òkú bí bàbá rẹ bá kú wọ́n pa màálù títí wọ́n tún pa àwọn kan lẹ̀ láàyè wọ́n ní kò síbi tá a fẹ́ sáàbù mọ́ ẹni máa mú ọ lọ láàyè àrà tó fẹ́ dáná nípa wọ́n fẹ́ dára kọ́ máa kó mi jọ wọ́n kọjá gbogbo súnà tọ́lọ́ àrà ń bẹ tó ń fẹ́ dá wọ́n máa mutí àràǹdẹ tó fẹ́ dá ọlọ́lá ni ọwọ́ yọ níbi ìwádìí pé bàràǹdà rẹ̀ rẹ̀ ọwọ́ amúgbó lọ́wọ́ fàlàgọ́ ọ̀rọ̀ ń bẹ tí mo fẹ́ dá ẹ̀rí kan bẹ ẹ̀rí tó dára wéré. ṣé tó fẹ́ ọwọ́ ní bá má rẹ̀ dà kádàrá òun náà ni wèrè ń gbé ká. lẹ́yìn náà ta ló lè pàkádà rẹ̀ dàda tani kò sí wàhálà kò sí gbọ́mọ̀ kan kálukú ni kálukú ń báyìí. ọlọ́run lọ máa ń dá akọ táwọn là ń ni àbọ̀ máa ń tó nǹkan fún wa alẹ́ nìkan tó bá bá wà fún wọn bá pe gègé lẹ́jọ́ sẹ́ẹ̀ má gègé o torí pé ọwọ́ kọjá lẹ́yìn àgọ́ ọlọ́ọ̀lọ́ àgọ́ ọlọ́ọ̀lọ́ kẹ̀díàrà ọlọ́wọ́ sọ fún pé ó tò kọ gbogbo nǹkan ṣáájú kọ́lọ́hún tó dá à ń bọ̀ wọlé ilé o ṣáájú kọ́lọ́hún tó dá sánmọ̀ méjèèje àti ilẹ̀ méjèèje pẹ̀lú fifty thousand years. Kèké wá ń béèrè ìdí tí ó fi pe dèdè lẹ́jọ́ ni wọ́n bá bọ̀ yìí. Kèké wá bí ọ̀ràn lè Fi máa dà kí ni kí n kọ̀? Ọlọ́run á ní kọ́ gbogbo tí ó ṣẹlẹ̀ àti bí gbogbo nǹkan ṣe rí títí di jọ́ ń bèbè àkèyà. Gègé ti wá pọ gbogbo ẹ̀. Náà làwọn ẹni sọ̀rọ̀ wá àti sọ́la sọ pé Rọ́fì Adìl Àkàlà wọ́n ti gbé àwọn gègé sókè. Wọ́jà fẹ́sẹ̀ sọ̀rọ̀ ìwé tá a kọ àkọọ́lẹ̀ ó ti gbé. Ọ̀jẹ̀jẹ̀ ó ti parí ó ti parí. Ẹnìkan wá ní gègé lọ́sàbò sí sí mi. Tó bá dé ń jọ náà ọba kọ́ ife ńlá ńlá lù ńga orí mi ó kọ́kè ẹ̀rọ ti bá mi níjẹ́ bá mi gègé tàbí. so ohun ọmọ tí tóun ti rí kóun ó pè lẹ́jọ́ ẹ gbọ́ ok ṣé gègé lè dá nǹkan kan kọ fúnra rẹ̀ láì jẹ́ tọ́lọ̀ ń sọ fún pé kọ́kọ́ àbí òye wa torí ẹ̀ tọ́lọ̀ wọn bá ní kọ́kọ́ iná ló kọ́ torí àmà ọ̀wé ìta ti rí dòun nínú tọ́lọ̀ ń kọ fún wa láti mọ̀. kí ni wọ́n tẹ̀lé lẹ́yìn ìgbà tá à ń sọ̀rọ̀ ọlọ́run ìta lọ́mọ. àwọn àmà bẹ́ẹ̀ náà ọlọ́run dàkún sí gbogbo tó pàkọ́ọ̀lẹ̀ rẹ̀ fún mi ní dáadáa. tó bí mùsùlùmí ó sì máa bẹ́ẹ̀ náà. akramakumullah àwọn mọ̀rọ̀tẹ́sílẹ̀ àtẹni tó bá jọ wọn àwọn lèèyàn àkọ́kọ́ nínú oríṣi ọ̀nà mẹ́ta táwọn èèyàn pín sí ń pa kádàrá. à ń pa àwọn eléyàn ní alqadariya alqadariya àwọn ẹni tí ó kádàrà gbọ́ kí sàn tó rí kádàrà lórí o àwọn ẹni tí ó gbà gbọ́. torí ẹ̀ àti Imam Nawawi rahimahullah nínú sharhi sahihi Muslim ó lápá kan nínú àwọn qadariya bínú bàjẹ́ nígbà tí wọ́n pè wọ́n ní làwọn nǹkan kádà rà gbọ́ ẹtí kí wọ́n kádà níyà ẹ̀yin gan lọ́rẹ́ kẹ́ máa jẹ́ kádà níyà wọ́n lẹ́yìn gan lẹ́ẹ̀ máa jẹ nítorí pé ìlẹ̀ ẹ̀ bá gbọ́ kádà rà ń pè ní lẹ́jọ́. kádà níyà ìgbàgbọ́ wọn ni pé làkọ́dàrà wàlà amúròhùn kò sí kádàrà kankan gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ láyé yìí ó tuntun níwájú ọlọ́ àwọn kádà níyà wọn sọ̀rọ̀ kẹfẹ́ yìí òdodo sì ní wípé gbogbo nǹkan gbogbo nǹkan pátá korongodo lọ́lọ́run bá ti kọ́. Ìsì ń ṣẹlẹ̀ ní ìbámu pẹ̀lú bọ́ọ̀lù ti ṣe pé ọ̀sẹ̀. Ṣùgbọ́n Qadariyya àwọn ọwọ́ náà ti gbà nẹ́bọ̀ Mùhàmmad sallallahu alaihi wa sallam wípé àwọn ni màjúùsù hadhihi al-umma. Àwọn ni màjúùsí nínú àdúmọ̀ Àwọn màjúùsí iná làwọn máa bọ̀ bí àwọn bàbá ńlá àwọn ọmọ Iran yẹn majus ni wọn iná ni wọn bọ kó tó di pé wọn láwọn gba Islam àwọn majus wọn lọ́nà méjì lọ́wọ́ ìlàhùn náà wà ìlàhùn gbọ́nà ọlọ́run ìmálẹ̀ àti ọlọ́run òkùnkùn wọ́n ní ọlọ́run ìmálẹ̀ òun ló máa mú rere wá ọlọ́run òkùnkùn òun ló máa má ìdá àtàbúrú wá. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn kàdàríyà náà ni. àwọn sọ kéré rí ọ̀tọ̀dọ̀ ọlọ́run ló ti máa wá ọlọ́run ló dáa àmọ́ gbogbo àìdá gbogbo aburú ọmọ èèyàn ní ń dà ọmọ èèyàn ní ń rẹ̀ àwọn náà ti fẹ́ ti ọlọ́run méjì ti ń dá rere àti ti ń dá aburú èyí ti ń dá aburú làwọn àná rere lásán ló máa dá àwọn eléyàn sínà wọ́n sọ ọ̀nà bàjẹ́ ni tẹ́lẹ̀ ìbáyé wa dàmà ọlọ́run ọba ló máa ń dá rere ọlọ́run ló máa ń dá ìdá rere ò lè ṣẹlẹ̀ àfi kọjá pọ́lọ̀ ló ní kó ṣẹlẹ̀ aburú ò lè wáyé àfi kọjá pọ́lọ̀ ló sọ pé yọ wáyé tọ́ gbàtí wọ́n bá sọ pé ìwọ lọ ń dá aburú wọ́n lọ dá ẹbọ síra rẹ lọ́wọ́ tó fi ń ṣẹbọ wọ́n lọ dá ìṣekèfèrí síra rẹ lọ́wọ́ tó fi ń ṣekèfèrí sọ́lọ̀ wọ́n lọ dá oṣù tó fi yóò lòṣù wọ́n lọ dá rẹ̀ tó fi sàárẹ̀ ẹlẹ́kùn kí wọ́n lọ náà ṣe ń tiẹ̀ ó ní imáàlì àti tawhid islam àtọrọ àtàlàáfíà èyí tó náà lágbára tó náà lè dá àdòdì jẹ opposite yẹn ó túmọ̀ sí kò náà ga ọlọ́run mi ìlú náà. àjẹ́ ike al-qadariyatu athbatu ilahayn ithnayn al-qadariyya ti sọ pọ́lọ́ méjì lọ́wọ́ wọ́n ṣe kèfè rí sọ́lọ̀ lágbọ̀n bẹ̀rẹ̀. ẹ dákun ta ló dá àwọn ẹsẹ̀ wa jàmọ́ èmi bí ilé rẹ̀ ni ò ta ló dá ẹsẹ̀ wa ọ̀rọ̀ táà ń sọ ta ló dá. àìsọ̀rọ̀ wa dá lọ́dà ìdìde wa dá lọ́dà ìjókòó wa dá lọ́dà ìrìn wa dá lọ́dà jíjẹun wa dá lọ́dà mímu mi wa dá lọ́dà o ẹ sọ pé ọ̀wọ́ ṣé ọlọ́run náà ní bù lókèlè lókèlè abẹ́ ìlẹ̀ ta

gbígbẹ̀mí tá à ń pè mí tálọ́dà. Wallahu khalaqakum wa ma ta'malun. Bẹ́ẹ̀ni ọlọ́run sọ nínú Suratu Saffat. Ọlọ́run mà lọ dá yín. Ọlọ́ tó dá gbogbo ní tẹ̀sí níṣẹ́. Ọlọ́run lọ dá yín. Ọlọ́ dá gbogbo ní tẹ̀sí níṣẹ́. Okay. Uh, machine bajaji. Tálọ́dà. Ẹ dáàmú ọ̀. Ta ló ṣe? Ẹ kíyèsí o. Ta ló dá? Ta ló ṣe? Pápẹ́ ṣe. ọlọ́run tó dá? Ilé ẹ̀bùn lórí àwọn àléébù tó wà lára rẹ̀ abẹ́ tó ṣe kọ̀rọ̀kọ̀ yé wa ẹja padà sórí báyìí. ẹni tó jalè ẹni tó jalè ta ló ta olè tọ́jà Allah ṣùgbọ́n ta ló jalè gan èèyàn yẹn ló jalè so ìdí nìyí sábà ti mọ̀ yín pé ẹni tó jalè ló jalè o táwa bá gé lọ́wọ́ tá a gé dáa bá a gé dáa náà òun sọ pé lọ́n lọ́ da olè tí wọ́n ja àwọn sọ pé wọ́n lọ sẹ̀lẹ́tì àti jalè ṣe bọ́ rọ ọlọ́run láti má jalè alẹ́ ẹ̀kọ́ ni ní ìsìn ẹ̀yìn ti dàgbà ẹ ti gbẹ́dùn ẹ yọ ọwọ́ pé bàbá mi jẹ́ mùsùlùmí mo ti jẹ́ mùsùlùmí ìgbà tí wọn náà ti gbájú nìsín orí pé ìsìláàmù ń pè ọ ló ti sẹ́kù bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni. àìmọye èèyàn kan ló ti rí pé ìsìláàmù ò pé o tó bó ti kó bẹ́ẹ̀. àìmọye èèyàn ló ti rí pé ìṣètòfè rí ò pé o tó bó náà kó bẹ́ẹ̀ ọ̀dà alákọ̀ máa ń sùn ni. so ọlọ́run ló dá ìsìláàmù rẹ̀ ọlọ́run ló dá ìṣèkèfèrè eré o ṣùgbọ́n wọn lọ sẹ̀ tọ̀hún sẹ̀sà pé kèfèrí ló ń fẹsẹ̀ ló fi sẹ́kù rẹ̀. ìdí inú tọ́lọ̀ ń fìfì ya jẹ kèfèrí lórí ìṣe kèfèrí rẹ̀ tí ó sì já sí kọ́lọ̀ wọn bọ̀ ṣàbò sísè torí ń lọ tẹ̀lẹ̀ láti jẹ́ kèfèrí. ọlọ́run fún wọn náà ní ìgbàgbọ́ lórí ìsìláàmù rẹ nítorí pé wọn ló tẹ̀lẹ̀ láti jẹ́ mùsùlùmí nítorí wípé ìwọ ò fi ìsìláàmù sílẹ̀ lẹ́yìn ìgbà tó bára rẹ lórí ìsìláàmù ẹni tó sọ wípé ẹni tó sọ pé òun tó òun ọ̀gbá kádà rà bọ̀ gbogbo nǹkan sì tuntun lọ́dọ̀ lọ tí ọ̀gá sì ṣẹlẹ̀ ọlọ́ǹgàn ò ní mà àwọn òbèrè láì ní ìṣèpá àkídà kẹfẹ́rí lélẹ̀ àkídà kẹfẹ́rí lélẹ̀ àwọn oríṣi àwọn náà tún jẹ́ aláṣejù alárekùn àwọn sọ pé kádàrá ń gbogbo nǹkan kádàrá ń gbogbo nǹkan èèyàn ní kankan ti sè àpèjúwe èèyàn ọlọ́lá gẹ́gẹ́ ìyá adìẹ ni níwájú ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tẹ́kùn tó bá wọ ẹ̀fúùfù ni ó gbé ìyá adìẹ lọ torí rẹ̀ èèyàn kọ́ ló jalè ń gbọ́ jalè èèyàn kọ́ ló mutí ń gbọ́ mutí èèyàn kọ́ ló ṣèṣì náà ń gbọ́ ṣèṣì náà táwa láti àjẹ wọ́n ti sọ fọ́lọ́ ọlọ́dà mo rò pé sọ àwọn ilé ìlú làwọn ti sìn àbàjẹ́ àwọn tó wà lórí ọ̀nà àwọn náà ní ahlu sunnati wal jamaa àwọn sọ pé gbogbo nǹkan pẹ̀lú kádàrà ọlọ́run ọ̀dá wa òun ló sì da iṣẹ́ tá à ń ṣe ṣùgbọ́n àwa là ń ṣiṣẹ́ náà ní pàápàá nítorí pé àwa la ṣẹ̀ṣà pa àfẹ́ ṣe tí bá lérò gbà tá a fi lè tẹ̀sà kí ló dé ńgbà tẹ̀ délé oúnjẹ ẹ béèrè ẹni oúnjẹ wò lọ́wọ́ wọn níyàn wà fùfú wà sẹmọ́bìtà wà àmàlà wà ẹ̀bà wà kí ló dé tí họ́dà nǹkan nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ṣebí ọlọ́run fún yín ní èròǹgbà téèyàn máa fi tẹ̀sà ẹlẹsẹta pé i selected ẹ̀bà ẹlòmíì kò máa fòfó ẹlòmíì ìyá o sì lẹ́tọ̀ àtìbò a ìyá lẹ́yìn jẹun ẹbí fòfó tó wù ọ̀nà náà gbà. ọbẹ̀ ńkọ́ irú àwọn ọbẹ̀ ńlọ́wà wọ́n kọ́ ọbẹ̀ oríṣiríṣiríṣi ìwọ sọ pé ọbẹ̀ ọmọ àlùjẹ́nà ni mo fọ̀ lúrú ìlú kan wọ́n máa ń gbé lúrú lọ́bẹ̀ ọmọ àlùjẹ́nà wọ́n bá da lúrú fún ẹni káwọn ní yóò dàjú ànáfẹ́ fílẹ̀jà gbẹ̀gbọ́ ètò owó èmi ni wọ́n gbà yàn wọ́n ní wọ́n bọ̀ dọ́dọ̀ sí ẹnìkan ní wọ́n bọ̀ da ọbẹ̀ ẹ̀fọ́ ẹnìkan lọ́bẹ̀ ẹ̀la kí náà fi wí kálukú ní sense of reasoning by which he selects so ẹnìkan ní bọ́ ọ. ẹbí mẹ́rin ọlọ́wà eléyìí ni wọ́n bò mẹ́ra adìẹ eléyìí ni wọ́n bò mẹ́ja eléyìí ni ẹran òrúkọ eléyìí ni ẹran ni wa ńlá ka yìí wọ́n ń kó ọsàn sórí tábìlì wọ́n ti kó ọsàn ní kò síwájú ẹnìkan rárá zobo kola wa zobo lè ní máa àbí òye tí ọba sí zobo ẹ̀kọ́ gbogbo eléyìí fún wa jù ẹnìkan sì ní àti zobo àti zobo àti kunu àti fanta àti kóòkù ohun ọ̀fẹ́ omi yẹn bá wá kí ni kálukú fi ń sọ̀rọ̀ yẹn torí kí kálukú lè ṣẹ̀ṣà bẹ́ẹ̀ náà ni ṣebí wọ́n fi sún láhàn ọgbà láàyè rẹ̀ ó sì ní insha Allah ní tí wọ́n máa ṣe rẹ̀ kí ló mọ̀ sí bẹ́ẹ̀. nítorí pé ọpọlọ tíyàn fi sẹ́sà orí pé tó pè wá. ẹnìkan ti sọ pé láéláé kọ́lá bẹ́ẹ̀ tó kówó sí wọ̀n ní ṣe láé. ìdíbí ni àdúgbò kù sí sẹ́fọ́n náà sẹ́lẹ̀kì. ọwọ́ alọ́lọ́ ń sábò sí sí ọ àbòsí wọn ló ṣe sí ọ àbí wọn ló gbóná sí. gbàdúrà máa ń kó owó fún ọgbọ́n lò ó. ثم الجحيم صلوه. أرى إذا قلنا القيامة bẹ́ẹ̀ mọ̀lẹ́kà dúró àjọ ń bọ̀. ṣé bí wọ́n fúnra ara rẹ ló sọ pé tó pè ọ́ ní tó pè ọ́ etí máa tẹ̀yìn rẹ̀ jáde náà yẹ kó pè ọ́. bẹ́ẹ̀ náà ni tẹ̀bí ọ̀rí Islam, lẹ̀. Wọ́n sàlàyé rẹ̀ fún ọ. Wọ́n sọ pé gbogbo ẹni tó bá kú tí ò kú sórí ìsìláàmù. Ẹ̀rí wà tó múnádóko tó fi hàn sí iná lọ́wọ́. Ó sì yín. Ó yín ó ní àwọn ará náà àwọn àpáàdì wọ́n ń pẹ́ nìkó tu wọn lọ bẹ́ẹ̀ rí tán. so àwọn náà bá wa bí wọ́n ní ìpàdé náà. ṣèbó yìí àwọn náà ń gbà bá náà látúkà láyé. so táwa ta lẹ́sẹ̀ ọlọ́run ní kó gbé wa. ìtí wọ́n mú ọlọ́run ní kó mú ọ kó fi ti rẹ́mi kọjá kótó kótó ọjà hẹ́nà. sẹ́mi kẹ́tíkálukú ìtọ́ra gbálé iná lọ padà pé sọ àkọọ́lẹ̀ ọlọ́run ọba ti síwájú jàmà. ìgbàgbọ́ àwọn ahlẹ̀ sunna ìlà gbọ́dọ̀ tì bàbá kọ́lọ̀ lọ dá ọ òun ló dá sí ẹ wa àmọ́ àwa là ń ṣe àwọn ẹsẹ̀ òun ní pàápàá nítorí pé àwa la ṣẹ̀ sá páàsì ẹ̀rí tọ́lọ́ ẹlẹ́dàá wọn máa sọ fún wa bí wọ́n máa sọ ike faman sha'a falyu'min wa man sha'a balẹ̀ yẹ fọ ẹni tó bá wù nù yín kọ́kọ́ náà gbọ́ ẹni tó bá wù kó ṣe kẹfẹ́ sẹ́wọ̀n kọ́ wà lọ́wọ́ wa lọ ẹni tó bá wù kọ́kọ́ náà gbọ́ ẹni tó bá wù kó ṣe kẹfẹ́ inna hadaynahu sabila imma shakiran wa imma kafura wa imma kafura nínú kó dúpẹ́ fọlọ́ nínú kó sàìmọ́ ní fọlọ́ sọlọ́n ọbẹ̀ ẹ̀dá ti fọ̀nà mọ́ akérèmọ́kùnrin wọn eléyìí fi hàn wá wípé ọlọ́run ọba ló dá wa òun ló dá iṣẹ́ wa ṣùgbọ́n àwa là ń ṣiṣẹ́ náà ní pàápàá orí iṣẹ́ tá a ṣe lọ́lọ́run ó ti kẹ́ wa orí iṣẹ́ tá a ṣe lọ́lọ́run ó ti fìyà jẹ wa ọlọ́run ọba ọ̀ṣàgbò ṣiṣẹ́ ní torí ẹ̀ àdúpẹ́ fọlọ́ ẹ̀rín kádàrá yẹn ó ní àwọn orígun mẹ́rin alákọ̀ọ́kọ́ ẹ̀yìnmọ̀ lọ́ọ̀hìn ṣáàlù ká ní ìgbàgbọ́ sí ìmọ̀ ọlọ́run tó kárí gbogbo nǹkan. kò lè ṣeé ṣe kọ́nà wọn jẹ́ kó ti kọ kádàrá gbogbo nǹkan láì jẹ́ kó mọ̀ nípa gbogbo nǹkan. ọlọ́run mọ̀ nípa gbogbo nǹkan. wallahu bi kulli shay'in alim. ọlọ́run ọba olùmọ̀ni nípa gbogbo nǹkan. wallahu alladhi la ilaha illa hu. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم olùmọ̀lọ́lọ́ nípa tọ́pamọ́ àti ntọ́hàn kò sí nǹkan kan tọ́pamọ́ tọ́pamọ́ sọ̀rọ̀ gbogbo nǹkan níwájú ọlọ́run ọ̀hàn gbangba gbangba ni. wàlláhu bi kulli shay'in alim olùmọ̀ni ọlọ́hùn nípa gbogbo nǹkan èèyàn kò sí láyé ìfọ́sọ̀kọ́ mọ̀ nípa gbogbo nǹkan olódò burúkú làwọn ọwọ́ wọn bá ń dá àmì láàmú ṣùgbọ́n lọ́n mọ̀ nípa gbogbo nǹkan. ìpele ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-imanu bil-kitabati fil-lawh al-mahfuz likulli ma huwa ka'inun ila yawm al-qiyamah. ká ní ìgbàgbọ́ kọ́lọ̀ ti kọ gbogbo nǹkan sínú wàhálà àti ìbẹ̀ lábẹ́ ẹ̀sán gbogbo ojú àtẹ̀lẹ̀ tí dọ́gbìn dàgbé àmọ́ ọlọ́run ti kọ kò sí ìta níwájú ọlọ́run gbogbo nǹkan ṣẹlẹ̀ níbàámu pẹ̀lú bọ́ọ̀lù ṣùpọ̀. ọlọ́run ní mà nípa gbogbo nǹkan ó sì ti kọ́ gbogbo nǹkan. ẹlẹ́kẹta ọ̀nà ni alìmánu bí mashi'ati llah ànàfẹ́dà ká ní ìgbàgbọ́ nípa ìròǹgbà ọlọ́run tí máa tẹ̀ tí kìí tàbí. masha Allahu kana wa ma lam yaja lam ìtọ́lọ̀ bá fẹ́ ló máa ń ṣẹlẹ̀ nítorí wọn bá fẹ́ kò síbi tó lè sọ. ẹlẹ́kẹ̀rin wọn náà ní xọ́ọ̀kùn mọ́ọ̀bì lè kó lè ṣe dídá tọ́lọ̀ ń dá gbogbo nǹkan. gbogbo ẹni tó bá gba kádàrá gbọ́ ọ gbọ́dọ̀ gba àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí gbọ́ ká gbàgbọ́ mọ gbogbo nǹkan. iná ló ti kọ́ kó pè gbogbo bí gbogbo nǹkan ó ti jẹ́ ó sì kọ́ ọ lẹ̀ kò sì sí tí ó takò bọ́lọ̀ wọn bó ti ṣe gbèrò pípọ̀ sẹ́yìn. èròǹgbà ọlọ́run ló tẹ lórí wa láti jọmọ àlùkà jẹ láti jẹ yàtà jẹ láti jẹ ìrántà jẹ làwọn wá ṣerí bó ṣerí láti ká bá ti ká láti kúrú bá ti kúrú èròǹgbà ọlọ́run ló tẹ lórí wa èròǹgbà ọlọ́run ló máa ń ṣe tèèyàn kì í ṣe àti tó bá wọ ọ lọ. وما تشاءون إلا أن يشاء الله

pẹ̀lú fifty thousand years ọlọ́run ti kọ gbogbo ọjọ́ ọ̀sẹ̀ kò sì sí yí padà káàdà rẹ lẹ́kẹ̀ẹ́ òun náà lè tán kọ fún oníkálukú wa nínú ìyá wa nígbà tí wọ́n lóyún wa lẹ́yìn ìgbà tá a kó sùn mẹ́rin gẹ́gẹ́ tí wọ́n mú hadith abdullahi bin Mas'ud lọ́dún yẹn lọ́wọ́ ọ̀hún ọlọ́run ló máa lẹ́ka sí wa nínú ìyá wa kó wá fẹ́mi sí wa lára bí kẹ́tù lórí ìgbè. وأجله وعمله وشقي أو سعيد kọ́ akọ àrídìkì tá a ní láyé iye ọjọ́ tá a lò láyé irúṣẹ́ tá a gbélé ayé ṣe tó lórí ilé lájẹyìn àbó lórí ikú wọ́n ti kọ́ gbogbo eléyìí fún wa nínú ìyá wa. kádàrá oríṣi kẹta onáìlè tọ́lọ̀ máa ń kọ́ lọ́dọọdún ẹni tí ó ṣẹlẹ̀ lọ́dún yìí rere àìdá aburú òjò tí ó rọ̀ ọlọ́tọ́lọ́ wọn ti fáwọn kan arísìkì tí ó sì lára fáwọn kan irú àgbéga tí ó sì fáwọn kan irú àyípadà tí ó gbé fáwọn kan irú ìdààmú tí ó gbé fáwọn kan kò gbé àwọn kan nílẹ̀ ìlẹ́sọ̀rọ̀ padì eléyìí jẹ́ tọdọọdún fi hà yóò fọ̀rọ̀ kókó lo amúrin hakim. amra min andina inna kunna mursili ní òru yẹn lọ́lọ́ máa ń kọ́ àkọọ́lẹ̀ tọdún kan ìjọ ṣẹlẹ̀ látàlẹ́ ọ̀dálẹ̀ tí ọdún ti mọ̀ alẹ́ ńlọ wá sún kalẹ̀ gbalaja lọ́nà kalẹ̀ gbọ̀ọ̀rọ̀ ti rántí pé alẹ́ ńlá lò kọ́ ọbẹ̀ kó kìyàmù lẹ́yìn kọ́ máa tọrọ gbogbo rere bóyá rere náà jẹ́ tiwọn náà. kádàrá mi wà tún wà bí. apá kan nínú àwọn olùmọ̀ ní kádàrá ojoojúmọ́ tún wà tó ní í ṣe pẹ̀lú ń tá a kọ pé yóò ṣẹlẹ̀ sí ọ lónìí nǹkan ṣẹlẹ̀. kálílé yẹn òní kádàrá ojoojúmọ́ bọ́lá ti sọ pé kullu yawmin huwa fi sha'n gbogbo ojoojúmọ́ lọ́lọ́wọ́ bá bẹ nínú sí rẹ̀ ntọkọ pé ọsẹlẹ dáadáa tọkọ pé ọsẹlẹ láìda àgbéga ìrẹnisílẹ̀ ìpanilẹ́rìn ìpanilẹ́kún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lójoojúmọ́ gbogbo eléyìí. ahlu sunnah wal jamaa oníkálà arábẹ́ ríyan àṣírí ni ò láàrin ọlọ́run àti ẹ̀dá rẹ̀ kò fi hàn màláìkà kò fi hàn nábìkà kò sì sí ẹnìkan tó lè lo làákàyà àbọ̀pọ̀lọ àbọ̀pọ̀n kan tó fi lè máa ti mẹ́nu kádà kò sí má yọra rẹ lẹ́nu má bara rẹ lásìkò jẹ ọlọ́run ọba nìkan lọ́mọ nípa kádà ọlọ́run gbé pamọ́ sí àwọn ẹ̀dá rẹ̀ ó sì lóun ọ̀bẹ̀ wọ́n wọ́n máa tọkùnkùn kí wọ́n máa wádìí rẹ̀ torí pé ntọ́lọ́run ọba bá ṣe ẹnìkan ò sí tó lè yẹsẹ̀ rẹ̀ o la yus'alu amma yaf'alu wa hum yus'alu a kì í fi ọlọ́run ọba léèrè nípa ti ṣùgbọ́n àwa ẹni tí wọ́n fi léèrè làwa la mu'aqqiba li hukmihi lọ́nà tó sọ ń bò mí ẹnì kan ò sí tó ti pé yóò sọ lé ìdájọ́ tó lọ́wọ́ bá bá sọ yóò ṣe àyẹ̀wò fún ìdájọ́ tó lọ́wọ́ bá bá dá ọlọ́run tó ọlẹ́jọ́ ọlọ́run fẹ́ pẹ́jọ́ ọkọ̀ tẹ́mi lọ́rùn ọ̀dájú pé àfẹ́ jẹun. ìtọ́nà ọba ẹlẹ́dàá wa kọ kò sí yí padà ìjẹ́ kádàrá wa tako ká gbìyànjú rí ọ̀tako kádàrá ọ̀tako ká kẹ́kọ̀ọ́ torí pé gbàtà bá gbìyànjú láti kẹ́kọ̀ọ́ ibẹ̀ láti máa tọ́lọ̀ nǹkan fún wa sọ́kọ́ pa nímà ni àbá ní nímà ànímà sọ́kọ́ pé yọ pọ̀ àbí òbí pọ̀ akẹ́kọ̀ọ́ gba páálí ṣé páálí ti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nìkan lágbà ni àbá àgbàdé páálí ìyàtú ìyànjẹ àmàkádà àtọ̀lọ̀ pọ̀ fún wa kẹsì kó sùn ka yàrá rẹ lọ́wọ́ àgbẹ̀ ọlọ́run ọkọ pé wọ́n kọ̀wé ọgbìyànjú ọlọ́run ọkọ pé ọkọ pé wọ́n mọ̀ tí ó ọmọ lọ́ọ́lé tí ó mọ́tò kó kalẹ̀ olùkọ́ kí ó lábẹ́ yàrá rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tó o bá gbìyànjú ni tọ́kọ lẹ̀ fọ́ yọ hàn. bákan náà kádà náà tako ká gbìyànjú ẹni tí ń ta rẹ̀ ọ̀tako kádà rà pé kọ́ lọ sọ́sítù kí wọ́n yẹ àlàáfíà rẹ̀ o ètí máa ń ṣe kí wọ́n wóògùn fún ọ̀tako kádà rẹ̀ kọ̀tàkùn kádàrá ike ń gbà torí kó gbìyànjú títí lẹ́kọ̀ọ́ mi nǹkan ọ̀gbọ́n ti fọ́ lọ sí kapajan ọlọ́run bá lè sínà fún ọbẹ̀ yẹn kọ̀tàkùn kádàrá ẹnìkan sọ pé ìfẹ́ mi wéwu kí lè kó lẹ́kọ̀ọ́ sí ọ̀fẹ́ mi wéwu òun gbìyànjú. nínú kó ń gbìyànjú tọ́lọ̀ ń bá kọ́kọ́ náà ló kù sí ó kù sọ́nà náà ni tọ́lẹ̀ tọ́lọ̀ ń bá kọ́ pé omi ni ó kù sí tọ́ba dúró sílùú kan tọ́ba kú dẹ̀dẹ̀ wípé kí wọ́n so chéènì málẹ̀ èyí ni ó fi já chéènì tí ó fi lọ kù síbi tọ́lọ̀ kọ́ pé ó kù sí kọta kókó pẹ́kọ̀ gbìyànjú wọ́n kọ́ mẹ́tíláṣí sílẹ̀ ní ìsìn ọwọ́ sọ pé ọlọ́ba bàbá tí ń kọ́ mẹ́tíláṣí rẹ̀ dàpọ̀ àbí níṣẹ́ lè máa mú kọta kó kádàrà o kọta kó kádàrà pé ọwọ́ àpò òbí ti lè máa mú kọ ìsìlámù ọ̀kọ̀ọ̀kọ̀ wá àtijọ́ lè máa mú àtijọ́ lè máa mú kan atọrọ lọ́dọ̀ àdébọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọ̀tọ̀rọ̀ ẹbí mi ṣe lè máa mú bíbá ẹ̀ àlẹ́bí ó ti di àfi ọtí. gbogbo eléyìí ọ̀tà kó kádàrà kọ̀tàkù kádàrà ibi kan fẹ́ yà wò o sì gbìyànjú láti bímọ ètò kàkù kádàrà ni kọ́ ọmọ fẹ́ yà wò kọ́ adúgbò kanu yàrá kọ́tọ̀ kó tọ́lọ̀ bá kọ́ pé wọ́n bímọ láyè wọ́n kúkú bímọ o ah, ti kọ́kọ́ òní bímọ nìyà o wàá gbìyànjú láti fẹ́ yà wò o sì ní wòyàwó ra wàá gbìyànjú so gbogbo eléyìí ọ̀tàkù kádàrà so kọ̀tàkù kádàrà ìpè kéèyàn ó béèrè ẹ̀tọ́ rẹ̀ gàbá mi ẹ ràn mí lọ́wọ́ lórí nǹkan tí mo ṣe yìí bàbá rẹ ti náà mo ṣe bí bóyá ọwọ́ tiẹ̀ náà ti ká pè mí wọn náà lè dá nǹkan ara rẹ dá àkọ́ká náà ló ṣe ń béèrè ọ̀dà gbà tọba pẹ̀lú lọ́kọ́ bàbá yóò ní pọ̀ kí wọ́n á ra àwọn èso ńláńlá tó wọ́n láti tòtò lọ àwọn èso ńláńlá tá a lè mú nínú kábàkádà làgbọ̀ àkọ́kọ́ tá a bá gba kádàrà gbọ́ á ní ìsinmi lẹ́nu ayé. ẹ ní máa pẹ́ nìkan ní lé ẹ ní pẹ́ nìkan ní ṣe ẹ gbà fọlọ̀ ẹ wá ní dọ̀sẹ̀ bọ̀. nítorí tẹ bá ti gbà pẹ́ nìkan ní máa ń ṣàìdá ọ̀dọ̀ ẹnìkan làìdá tí wá pè sọ̀dọ̀ ọ̀nà ìyẹn dọ̀sẹ̀ bọ̀. wọ́n ti láti gbà pé gbogbo tó bá ṣe dáadáa ṣàìdá ọ̀dọ́ta ló ti wá Allahu Rabbul Alamin. tó ẹ ní di ọ̀sẹ̀ bọ̀. àǹfààní ńlá ni. bákan náà ẹ lè kú títí nígbà tẹ ní àǹfààní ẹ fọlọ ẹ àsìkò tẹ gbogbo nǹkan lọ fọlọ àsìkò tó díẹ̀ káàtó ṣe sùúrù ta ló mú gbogbo wá bákan náà gbogbo ẹni tó bá gbọ́ máa sọ́ra gbogbo gbà kò ní máa ya ọ̀pọ̀rọ́ nítorí pé tẹ bá ti lè lọ ya ọ̀pọ̀rọ́ yóò yà yín lẹ́nu ìdí máa ń ṣẹlẹ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ tó bá rí tó fáwọn wọ́n máa wò fáwọn làwọn tó báyìí àwọn làwọn tó báyìí lọ àbá aminu makarallah sọ́kàn yín balẹ̀ tètè ọlọ́run ẹ̀yin ọmọ títẹ máa wò pé mi náà ni èmi lọ bá èmi lọ máa ń ṣe èmi náà pàt inú fi dá fún mi bẹ́ẹ̀ àdánwò dè dáadáa ọba di gbogbo nǹkan bàjẹ́ torí rẹ̀ ọlọ́run sọ pé fala ya'manu makrallahi illa al-qawmu al-khasirun ẹni kó sì ti máa fọkàn balẹ̀ sétí ọlọ́ àyàfẹ́ àwọn ẹni òfò. bákan náà ẹni pé tẹ́ ẹ̀ bá gba kádàrá gbọ́ èyí ò ní àyà láti dojú kọ gbogbo ìṣòro. bẹ́ẹ̀ ni ọlọ́run ló kọ pé kí ìpàdé ọwọ́ àlọ́tẹ̀ yìí ọlọ́run ọwọ́ òsì kọ pé kí n gbìyànjú gbogbo tí màá bá ṣe tí màá torí pé nígbà tí wọ́n bá gbìyànjú yóò hàn sí ọpẹ́ bẹ́ẹ̀nu kádàrá náà pé ọlọ́run tún kọ pé aburú yìí ó di dáadáa. mọ́tò bá jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ tààrà lọ́bọ̀ jókòó tẹ́tẹ́rẹ́ ìyá ọ máa borí ìyà fún ọ. bákan náà ẹni tó bá gba kádàrá gbọ́ kò ní sọ̀rọ̀ alẹ̀ kò ní sọ̀rọ̀ alẹ̀ fáwọn ẹni tí máa ba tèèyàn jẹ́. wọ́n máa sọ pé àwọn ẹlẹ́wà ibi táwọn ń kọtí wá sínú ọlọ́run ti kọ́ pé tí o ní dájú báyìí lọ à ah, ọlọ́run kò tètè mi ọ̀gá àbúrẹ́ jẹ́ gbìyànjú jẹ́ gbìyànjú inú ìyànjú yẹn ná láti mà ọ̀gá mi ọmọ tí wọ́n parí ẹ̀kọ́ nílé ẹ̀kọ́ kan wọ́n á ní kọ̀ sáyè fún láti tẹ̀síwájú wọ́n lẹ́gbẹ́ ẹ̀rọ bá darí wọ́n darí wálé wọ́n bá ní èmi ó tún lọ sórí léde lómi bẹ́ẹ̀ mo lè ní chance àti continue. wọ́n dara rẹ láwọn ẹ̀dín ìgbìyànjú ẹ̀dín dara mi láwọn ẹ̀yin náà tẹ bá délé ẹ̀ dara láwọn sògbà tó ọlọ́run ọlọ́run bá kádàrà kọ́ lọ́sùn làǹbẹ̀ lọ́ba tún kọ̀ntínú ẹ̀kọ́ rẹ lọ ọlọ́run padà wá gbé ọlọ́sà ìsọ̀gà látàrí pé ọ̀sọ̀ra lẹ̀ bákan náà ẹ rí i pé lábẹ́ kẹta kádàrà gbọ́ òdodo ọ̀tàn ká tá a bá ti lè ka kádàrà gbọ́ òdodo ọ̀tàn ká láwùjọ wa nítorí káwọn ẹni tí wọ́n mọ̀ sòdodo ọ̀pọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn tí wọ́n mọ̀ sòdodo wọ́n pọ̀ nítorí pé wọ́n ti mọ̀ pé bẹ́ẹ̀ dunú sí dáwí bẹ́ẹ̀ dunú sí dáwí ẹ̀ ní kàkà tẹ́lẹ̀ ti ṣe wá àbí tọ́lọ̀ bá kọ́ pé ó ṣe wá. bẹ́ẹ̀ ọ̀ mọ́jọ sọ ó lè bá tèèyàn jẹ́ mọ́jọ wí ayé burú ayé ṣèbí náà làwọn ẹgbẹ́ ń pè lẹ́ni tó mọ̀ ọ́pẹ́ sí ìní wọn bá ká tí wọn fi lè sọ òdodo fún yín. yàrá wọn sọ pé òdodo lọ wí bí bí ẹ rẹ ọ wọ́n lè di ohun rẹ mọ́lẹ̀ pẹ̀lú àgádágodo kí o bá lẹ̀ mọ́. nígbà tó ṣe pé gba pọ̀. àìgbà kádàrá pọ̀ ó mú ọ̀pọ̀lọpọ̀ kẹ́kọ̀ọ́ pa Islam ó sì wá rán ète rẹ̀ ọ̀ràn máa hán wọ́n rán pẹ̀lú kẹ̀kẹ́ nítorí pé ẹni tó parọ́ yàn kan yóò kù. irọ́ pípọ̀ ò sí pé kọ́jọ́ rẹ̀ ó lékún. òdodo ò pé kí ọjọ́ dínkù. kí á rẹ̀ ní sòdodo sí. tá a bá gba kádàrá gbọ́ gbogbo ẹni tó kọ́ gba ìsìláàmù ọkọ̀ òsíjọ́ ọ̀nà àbárọ̀. àwọn ọmọ gba kádàrá gbọ́. èèyàn a bá ní gbogbo ìgbà tó bá dáa tó bá dùn á lè máa ṣe sùúrù ní gbogbo ìgbà tó bá kú díẹ̀ káàtó. akramakumullah arípẹ́ntì ṣẹlẹ̀ yóò dáa ẹ̀rù ń bà wá bóyá aburú lè dé lẹ́yìn dáadáa àmọ́ kí lọ́lọ́ kọ̀ fún wa. ọ̀nà wo wá ní ìsìláàmù là kalẹ̀ báwò. àkàdàrà tá a mọ̀ tá a fi lè yí ètò ọ̀dà padà mọ́. kọ̀sọ́nà kankan ju ká máa ṣàdúrà النبي محمد صلى الله عليه وآله وسلم ولله يرد القدر إلا الدعاء والسنت اللي يقدر قدر فدعاء فدعاء لا ما سجما olóko òfòkàtò lè sàsọ́nà tọ́lọ̀ wọn fi wá yí kàkà padà kò sì sóògùn àdánù tó lè sà sí kádàrà sí kádàrà rẹ èyí tó burú yóò wá fi di dáadáa ṣùgbọ́n tá à ń bá ń bẹ náà. ìwọ ọmọ tọ́lọ̀ nǹkan tí ọ̀dà o ọmọ abẹ́rẹ́ ọlọ́run jẹ́ kí dáadáa ọmọ ṣẹlẹ̀ sí ìwọ ọlọ́run ká ìjábá ń bẹ nínú tó ọkọ fún mi dákun bá yí padà sí dáadáa gbogbo dáadáa tó wà nínú tó ọkọ fún mi ìwọ bá ń tún ṣe ní òbúkátà pọ́ǹpì rẹ ránṣẹ́ sí ọ pé nǹkan báyìí báyìí báyìí àkọ́kùtò ní dáa àti wàá bọ̀ sọ́ di nǹkan báyìí òbúkátà rẹ kí ẹ̀ka ní kórìí pé dáadáa dáadáa ní ìṣẹ̀lẹ̀ sí ọ tó bá kú fẹ̀rẹ̀ káàbùrọ̀ ìṣẹ̀lẹ̀ sí ọ ọlọ́run gbé ọkọ mẹ ọlọ́run gbé aburú yẹn jìnnà sí ọ torí ẹ̀ Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar àdúrà láì pé wọ́n lọ fún wa ní dáadáa láì fún wa ní dáadáa lọ́nà kéèyàn sọ wa wa níbi ìyá náà eléyìí kí mùsùlùmí máa ṣàdúrà ike kọ́nà táburú bá ń bẹnu kádàrá wọn kọ́kọ́ ń yí padà sí dáadáa onìkan náà lọ́nà àbáyọ lórí kádàrá tó bá jẹ́ pọ́wà fún yàn ipa burú ọ̀sẹ̀lẹ̀ sí yàn ọlọ́nkọ́ jẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ sí wa ọlọ́nkọ́ sọ wa kọ́ là kọ́ gbà wa kọ́ má jẹ́ kí aburú ọmọ ṣẹlẹ̀ sí wa. àwọn ẹni tí aburú ṣẹlẹ̀ sí ọlọ́dà kò bá wọn mú kú. àwọn ẹni tí wọ́n sì wà nínú dáadáa ọlọ́run má sọ dáadáa àwọn dìbànújẹ́ ọlọ́run jọ dáa fún gbogbo aláìkọ́ dáa fún ọlọ́kẹ́yàmù ọlọ́ ẹlẹ́dàá kó sì wá ní ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n wà lẹ́jẹ̀nà onídẹ̀ra pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يا رب وعارف أسرته إن شاء الله تعالى àti يا ètò wà fún يا jẹ́ pé kí ọlọ́run ọba kọ́nàmàdé kí wọ́n máa padà sí gbóláyà kọ́nàmàdé kí wọ́n máa padà sí gbóláyà a ṣe tọrọ fáwọn náà kọ́nàmàdé káà ló máa padà sí gbóláyà. iṣẹ́ ọlọ́run tó ara àrùn kí wọ́n báyìí ìgbìyà tó lẹ́yìn sọ̀dá àwọn ṣe sọ̀dá kan a máa wá gba pẹ́sẹ̀ tí wọ́n bí ọ̀rẹ́dì tó a máa máa bẹ̀rẹ̀ pẹ́sẹ̀ àwọn sàbí láyé sàhálà. wàá kí wọn lọ́jì tí الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته يا طلبي كمل يا رب سبحانه وتعالى وسبحانه عشيق Thank you. ta'ala ó tó lé àtẹ̀síwájú níbi ìṣèlú àti ìgbàsán àgbóyè. Ó ní àwọn ìṣèlú pàtí àdúgbò ara lójú ìlú náà ta'ala. Ìdáyà ta. Àwọn tí àgbà tó ń lọ sí Tírísàtì Màsíwọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n wáyé ní every second Sunday of every month tí ìdíyẹ pẹ̀lú olùdíyẹ pẹ̀ tó sì lè kú ìdílé ìdáhàlá yóò wáyé ní uh, eleven of eleven of February ní ìdílé ìdáhàlá every second Sunday of every month ní ìkọ́nà wáyé olùkọ́s island alimapa olùkọ́s island ní ìdílé ìdáhàlá. bákan náà right back Arabic school only thirty years class ní America Nigeria ní ìlà tí yóò wọlé ní ìlú eighteen of April àwọn ìdí ìlú náà ni wọ́n bára sọ̀rọ̀ ní ìlú ìlà ìbáhàmà pẹ̀lú sọ́kùtà sí àwọn akọ́kọ́sí lẹ́gbẹ̀rẹ̀ á ti mọ̀ pé àwọn òkú ìyá náà ni wọ́n máa ń bá wa sọ̀rọ̀ níbẹ̀ kí ọmọ bàbá dókítà ti kọ náà nígbà tí àgbéyà ti ṣáájú ṣe àǹfààní fún ẹ̀sìn náà ni wọ́n gbà nígbà ìpàdà ó wà ní àwọn ọdún bíbà àwọn tí a bá ní bùkátà sí wọn kí a ṣe tó kí a dé ìdìbò nígbà ìpàdà tó wà láwọn ọdún ẹ̀yìn náà. bákan náà tó bá ti di ọ̀sẹ̀ tó ń bẹ̀ hálùkọ̀ ló wáyé ní mọ́sí ìgbà lórí ìgbà tẹ̀síwájú ní agbẹ́wàbọ̀ sí ọkọ̀ kan nínú láìpẹ́ ààrẹ alùpàdùmọ̀ wáyé ní mọ́sílì nígbà àwọn ìtí ó wà fún wa ó ti di àpọ̀ sílẹ̀ àwọn tó ní máa lóhùn fún àfà tó wọ́n sáré ṣàlàyé àmọ́ abẹ́rẹ́ gbọ́sà di wọ́n ti sọ́wọ́ ọ̀rẹ́ asàlámù السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على محمد وعلى آله وأصحابه ومن والاه lẹ́yìn àwọn àkéde tí ó kó lẹ̀ èso àlọ́ àmójútó tí kan ní aṣípa ìbò tí a máa ń pè ní yàrá yàrá alábàáṣe pèrè àdáńlẹ́tọ̀ ní sunday tó ń bọ̀ táwọn olóògbé tí ìmáàmù ìrìnwá náà jọ ìṣe ìmọ̀ lẹ́kí tí wọ́n lọ́wọ́ sí lẹ́tọ̀ tẹ̀ ní ọ̀sẹ̀ tó pọ̀. Bákan náà, Hálùkọ́ ọlọ́sọ̀ọ̀sẹ̀ àbí ọdí ẹ̀mẹ́jì láàrin oṣù, ó ń wáyé tàwákàtà ní tàwákàtùmọ̀ tí wọ́n fi oṣù bá ẹgbẹ́ sáàmù àgbọ̀ òṣèré tí ìmáàmù Abdulrazak Abdulhadi. Ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní pos kí ni ìdájọ́ rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ rẹ̀. wọ́n tún bí mi pé ẹjọ̀rọ̀ wọn bá ti dàgbà yí ayé yìí má àsọ́nà ní mùsùlùmá fábìmá lásàdá ayé yìí pé kò ní ṣe ìjọba ọ̀rọ̀ náà yàrá. wọ́n ní kí ni kí ọ̀ṣẹ́ lẹ́tọ̀ọ́ táwọn sí ìgbélé tó jẹ́ pẹ̀ fún ìyàwó wọn òun ni ọkùnrin ṣé má bàa ráyè. ẹgbẹ́ lẹ́tọ̀ọ́ fún ìyàwó wọn ni ọkùnrin ṣé má bàa ráyè. tí be waiting in church during the war break. ọ̀rọ̀ jẹ́nẹ́tàlì ǹjẹ́ náà bá mọ̀ jẹ́nẹ́tàlì bùra wa tàbá ń fẹ́ra wa tàbá ń fi sí ṣe ṣé padà náà ló yẹn. wọ́n ní ìjọ́lẹ́tọ̀ọ́ kí á jẹ ẹran tí àwọn ibi tí wọ́n ti pa ìta náà lára sí ọ̀ àbáwọn chicken lára sí ọ̀. ẹni tí ó ní àbí fọmọ lọ́rẹ̀ ìjẹ́ tó bá rẹ̀ tó bá dé pé ó ti jẹ́ ní àwọn ibi ọdún oṣù kan kí ni kí ó ó ní ẹgbẹ́ wa ṣàlàyé bóyá láti máa ń ṣe sọ̀lá tó wí tiẹ̀. àti pé ìjà kí mẹ́ta láì sálámà. kí ni ẹ̀sìn sọ nípa first estate àti cryptocurrency? ọmọ tí ó bẹ́ẹ̀ di mùsùlùmí a àwọn òbí rẹ̀ sọ pé kò sáàyè wọ́n ní kí ló wọ́n bẹ́ẹ̀ sí. ẹni tí àwọn kan mú tó wá ní pé ní tọ̀ ní gbogbo gbà wọ́n ní pé òun yóò sì sọ láti níbi àgbàlá rẹ̀ tí máa ń jáde. ǹjẹ́ wà nínú Quran ìbẹ̀rẹ̀ mi súnà kí ni súnà sọ nípa ọjọ́ ìbí fámasì bẹ́ẹ̀ ó ní kí ni ìdájọ́ ẹ̀sìn lórí fámasì cooperative cooperative alájọsọ́kù.

zero is extension of t h 90. Then you can go now into zero is solidarity a e d t h y o r g a n i z a t i o n t from b a n 90. That's what the bank is with the POS. What the bank is represents t r a t s a c t i o n is Islam. transaction rìbá ni. ìdájọ́ ìpìlẹ̀ onídìídájọ́ ṣẹ́ṣàn. wọ́n rí báńkì yẹn tó represent Islam. transaction wọn wọ́n fi tẹ̀lé Islam. àwọn ìwọ́n gba agent lọ́dọ̀ wọn láti máa ṣàṣojú fún bíbélì ọ̀sán kò sí wàhálà. Kí ló ń yẹ lẹ́yìn oṣù tẹ́lẹ̀? ọlọ́run bẹ níta wọn ó sọ nínú àwọn àyà níbi tó ti sàfihàn aburú tó ṣe wá ما أصابنا من مصيبة فبما كسبت أيديكم ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا tí dáadáa dáadáa ni yóò tó bá ṣe ọ àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá. gbogbo aburú gbogbo àdá gbogbo àdá yóò tó bá ṣe ọ látàrí àfọwọ́fà rẹ̀. àwọn olùmọ̀sọ wípé ayé àyè tọ́ka sí pé gbogbo dáadáa gbogbo àìdá ọlọ́run ti wọn wá. ṣùgbọ́n àìdá kìí ṣàdédé séèyàn àti látàrí nǹkan téèyàn náà fọwọ́ ara rẹ̀ fà fúnra rẹ̀. ìyẹn ni pé àìdá sọ ọlọ́run ti wá ṣùgbọ́n ká ní sábà bí rẹ̀ kò wọ̀. ìrẹ́lẹ̀ àwọn aṣáájú rẹ̀ sọ wípé táwọn bá ti lè dẹ́sẹ̀ àwọn máa rí àmì pọ́nmọ́ tẹ́tẹ̀ lára nǹkan ìwà wọn. ẹni bí ẹni tó gùn ràkúnmí tó gùn ó lè yára mọ́ lọ. ó lè máa ń kó ìyá rẹ̀ lọ́wọ́ ń gbọ́rọ̀. ó lè máa ń kó ní kẹ́tẹ́ tọ́wọ́ lọ nígbà. ó lè máa gbìyànjú àti wọ́n dà látàrí ẹ̀sìn ìwà rẹ̀. bẹ́ẹ̀ náà làwọn náà. ìtọ́ wájú ọ̀pọ̀ sí aburú tó ṣe ọmọ ṣe ọlọ́ àdáhùn tó mọ nǹkan rẹ̀ bàjẹ́ ọlọ́run wa ló ń gbogbo ẹ̀ ṣùgbọ́n kí ni sábàbí aburú ìwọ gàgà rẹ̀. lẹ́nu náà tó bá ti pé aburú bá ń ṣe ọ́ tó jẹ́ kọ́dà lágbàáyé rẹ̀. adúlé ìgbàgbọ́ pé ń ṣe ọlọ́run rẹ lẹ́dà wọn mú kí lórí ọmọ ṣẹlẹ̀ láti fi pẹ̀sẹ̀ rẹ hàn. Ṣèjọ́ ní sọ̀rọ̀ àdìsọ́nà sọ kò sí àdáwò kò sí àbúrò kan tó ṣe mùsùlùmí tó fi lórí ẹ̀kún tó bá fi kún ẹ̀ẹ́dẹ́gbọ́dé pọ́nà rẹ fi pẹ̀sẹ̀ rẹ hàn. Nítorí ẹ̀ tó bá jẹ́ mùsùlùmí oko rèé, gbogbo tí máa ń ṣe ọ́ ọlọ́run rẹ ti ṣe dáadáa fún mi àmọ́ ta oh, ni sábà bí aburú ìwà náà. wọ́n ní sí àgbá gbé àwọn àmọ̀ràn sí i. wọ́n á fi àwọn bẹ́ẹ̀ni táwọn ẹni tó gbà ló ọkùnrin kí ni táwọn sì. kí ló dé lẹ́yìn náà bá sì kò jẹ́ tó fi dájú pé kàkó kú lẹ̀lẹ̀ sí àwọn yóò bí ma lẹ́tọ́ wa máa ta ni máa gbà tó bí sí ìsìn ìgbàlódé káàrin kan láti ṣèwádìí láti wà láti lọ sí wọn. ọ̀sìpìtì fún ọ̀rọ̀ láti lóbìnrin tí wọ́n gbà fún obìnrin ẹ má gbé àwọn èèyàn síbẹ̀. ẹ lè fi ti mi lè dágbà bí fún ìyàwó mi sì kẹ́wọ́ kí wọ́n máa gbé ìyàwó yín lọ fọkùnrin kọ́ gbà bí fún ìyàwó yìí. ẹ mọ̀ nínú ìlànà ẹ̀kọ́ àwọn olóyìnbó àwọn ìlànà tó wà ní ìtìlẹ̀ pé ó máa wọ́n ṣe láti lè ṣe láti lè wà jìnnà sáwọn ìkọjẹ́ sì ti wá wá. Nísìnyí, ẹni tó kọ̀ nípa gbígbẹ̀rẹ̀ sí. Tó bá ní àwọn mẹ́wàá ni wọ́n gbà pé wọ́n kẹ́kọ̀ọ́ láti máa bẹ̀. Àbí wọ́n fẹ́ darí láti lọ kẹ́kọ̀ọ́ lórí lẹ́yìn. Wọ́n lè darí àwọn ọkùnrin méjì, obìnrin méjì ọkùnrin méjì yọ̀ọ́ lọ kọ́ nípa yọ̀ọ́sígbà ìbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀gbà ìbí gómìnà obìnrin náà wà lẹ́yìn méjì àwọn obìnrin náà. Gómìnà yọ ẹ̀kọ́ kọ́ nípa ẹbí máa sọ kọ́kùnrin ló sì kọ́ nípa ìdí máa sọ. Gẹ́gẹ́ báwọn òyìnbó ti ṣe fi kọ́ wọn bẹ́ẹ̀ náà làwọn náà ti lò ní. Oníkẹ́ àwọn èèyàn ti wá náà ó ti jẹ́ báwọn ọ̀rẹ́ wọn ń ṣàkóso pẹ̀lú ìdílé lọ́mẹ́ta kò sáré padà kankan gẹ́gẹ́ bí wọ́n ti kílẹ̀ fún wọn náà àwọn àbá. gẹ́gẹ́ bí nàìjíríà náà ti wáyé kọ̀m̀pútì nàìjíríà ó yìnbó ti kílẹ̀ lọ́sẹ̀. ààrẹ ìpadà kankan ó ní bí ẹran sọ english ẹ̀ sọ english. ó ní tí ẹ bá wà ní àríwá wọ́n lè lo sẹ̀ríà kíákíá nílẹ̀ ẹ̀bùn. àwọn ẹ̀ka ti dé sáré lọ́dọ̀ tó sórí tọ́lù ni àti tí òlò ẹgbẹ́ ẹgbẹ́ independence lọ́yìn náà láti nineteen sixty tó fi di two thousand and twenty one. àti ìtòlù ìṣẹ̀lẹ̀ Islam lórí àwọn Yorùbá lọ́jọ́ mùsùlùmí. Lórí ìbò ti fi Nàìjíríà rẹ̀ kẹ́lẹ́ lọ́sẹ̀ àdúgbò rẹ̀ àtúmá. Mùsùlùmí sì wà lọ́wọ́. Wọ́n lè Yorùbá o. yálà kúránì lọ ìsílẹ̀ ìkóso kọ́sọ́mọ́rì lọ àbí english lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbogbo tẹ̀lé àkànní ọ̀bẹ́ ìlà mẹ́sìn. àti ìrẹ́tọ̀ àlàyé àti kọ́kọ́ ọmọ ọ̀pọ̀ púpọ̀ sínú ìbéèrè tí wọ́n bá ọkọ̀ yíyà wọ́n fún wa lẹ́sọ̀rọ̀ àmúṣe ní àwọn. èyí lẹ́sọ̀ fún wa keep Nigeria one.

àwọn olóò ní tóbi bó ṣe tóbi kí mùsùlùmí ó sì pọ̀ tó bá ṣe pọ̀ lóyìí fún àwọn ọmọ ìrònú bá lọ sí. torí tó ń fi ọsibítù ṣe ọkọ̀ pọ̀ ìjọba ní àti ọkọ̀ pọ̀ ṣùgbọ́n tí wọ́n ti bọ́ wọn níbi kan irú àwọn ọ̀rọ̀ yìí ò ní bọ́ wọn láàmú. wọ́n mọ̀ sọ́kà jẹ́ lọ sí ṣe tọ́lá establish nílò la máa ró karama facility karama facility wọ́n ń bá wa ìrọ̀ lásán. tòun kan náà lẹ́sìn bẹ́ẹ̀ ṣé àwọn sọ̀kalẹ̀ láti sàmà ẹbí mi kàlà àwọn náà ti bẹ̀rẹ̀ baptist oní church bàtà ó ní àwọn síbìtì roman catholic ó láwọn síbìtì gbogbo kálukọ síbìtì ọ̀sibìtì ẹ mọ̀ fẹ́ fi ṣẹlẹ̀ wa ni. bàtí ìjọba náà fi ra kẹ́lẹ́ kọ́ yàtọ̀ kọ́ yàtọ̀ àwọn síbìtì ìjọba wà ní nàìjíríà yìí fẹ́ gbé ní ẹgbẹ́ tí ìrẹ̀ láàárọ̀ gbogbo yín wọ̀n fi kọ́ church òní ẹ wà ní ìdílé ní until after church service because you are all supposed to be Christians. Àwọn ìlú ọ̀rẹ́ ní àlejò. Gbogbo àwọn mùsùlùmí àwa. Àti ọ̀rẹ́ tí ẹ̀rẹ́ tó tẹ̀lú. Ẹgbẹ́ tí a fẹ́ gba àwọn mùsùlùmí. Wọ́n ti máa ń yọ ilé púpọ̀. Ọ̀hún àlẹ́ ò síbẹ̀. Olúwo wọn ṣe kú ni. Ẹ ti wà ń bẹ̀ wáyé. Gbogbo ẹ kú jẹ́. Kí a yẹ kí ṣe fún ìsàlám. Ìrọ̀lá sí. Sententialize from who defend their own. You are just fighting for your own benefit. Sẹ̀nìkan ti ro ní Islam. Ó dàbí àwọn ọmọ náà ẹ lábẹ́wà wọn náà tó nípa fẹ́sìn torí Islam. Islam ní kí wá fẹ́ẹ́ pàṣẹ. Láti gbé àwọn Mùsùlùmí jẹ wọn kàn. Mélòó lọ lórí ìdìbò sàrà rẹ̀ fún Islam? After graduation, ẹ wọ àwọn ìdìbò wọn mọ́. Ẹ̀yẹ̀rọ àwọn ọmọ náà wá ní ìgbà pẹ́ dáa mun jọ tuntun sílẹ̀ èyí ẹ̀ tó bẹ́ẹ̀ sì ẹjọ́ wọn ní ẹlẹ́sìn ẹ̀mẹ́. Bọ́lá ẹ̀ lẹ́mú tó máa fi ṣe ẹ̀ bá àwọn bàbá rẹ̀ mun jọ wọn sí. Bẹ́ẹ̀ ló máa fún wa. Wọ́n fún ẹ̀ ní ìsinsin wọn kọ́ fi kọ́rù wa àwọn bàbá tó yẹ wa máa ti sùúrù fún títí ta. Bí ọ̀rọ̀ wa ṣe ń kọ́ lọ sàn lọ, torí iṣẹ́ tí bẹ́ẹ̀ wá jọ àmùsùnmí kọ̀ọ̀gà. Wọ́n ti ń gbá wọ́n ní wọ́n fẹ́ ṣe àpòjẹ àwọn nìkan àwọn ti lọ sí ṣọ́ọ̀ṣì wọn bì sí fún àwọn lè lọ lọ́wọ́ sí kí. tọ́lá ń tàbíjẹ́ mú bá ti láwọn ọ̀gá kọlù tó wà nínú ṣọ́ọ̀ṣì wọ́n mùsùlùmí. ọmọ ẹ̀tọ́ ìsìláàmù rẹ̀ ìsìláàmù bàkẹ́ máa jẹ́ mú mọ́ṣáláṣí sísọ́ọ̀sì ń ṣe kó burú kẹ jẹun rẹ̀ àwọn mùsùlùmí yọ àwọn ọmọ dà kú bí ọ̀dà láti ọlọ́run abálára mọ̀lẹ́ta kú bẹ̀ lọ́kọ̀ ọmọ. wọ́n bàbá kú sí sí e. àwọn ọ̀rẹ́ yára lè kọ́ ọdún ní ìdájọ́ ìpàdé. mo lè bá yọ sí e ọba káàdì olùgbàdì rẹ̀. òtún ṣe é ibi tó bá yẹ ìyàwó ẹ̀kọ́ máa bá yẹn.

ẹ dáhùn sẹ́nìgbà tí ẹdí ń jẹ́ lọ ẹ fi máa tó jẹ ẹ mọ̀ jẹ ẹ sọ agbọ́lẹ̀ tó fún ọ lẹ́nu ìjà ẹ sọ mọ́tò ìta mọ́tò náà ẹ káwọ ẹ wọlé jẹ́jẹ́ o àwọn àwọn ẹlẹ́gìrì ó ti wọ́n mọ́tò yàn ó fi kọ́kọ́rọ́ lẹ́rù rẹ̀ káwọ́ ni ó bá wà ní kíní ká má tàkì.

Àlejò ní sọ́lé kù lẹ́sẹ̀ kọ́ aṣọ́gbọ́n ìgbà kọ́ bọ́lá lò. Nítorí tó bá gbogbo sí lẹ́sẹ̀ tó fi sílẹ̀ sí jẹ́ káàkiri. Lọ́wọ́ tí wọ́n bá ta dábẹ́ bá mú. Wọ́n náà náà bù. Torí ẹlẹ́ táì. wò kó ká kó a wa. Tí ẹ̀jẹ̀ wa. tí ó bá ara wọn mu àbí ò ní bá ara wọn mu nítorí tó bá ní bá ara wọn mu báwo lè fẹ́ ra wọn láti máa bí àwọn abirùn lọ́mọ. ọ̀hún àtúntò káyà ọlọ́run ti fọ nígbà tó ká gbìyànjú ọ̀dà kú káyà ọlọ́run ti ràn ọ́ lọ́wọ́ ọ̀nà tó ọ̀gá ti yẹra fún aburú yẹn ìwọ lójú òdì. Ìlú ìjẹ́bù ti yẹ ká lọ wo ẹ̀rí ìwọ́n. AS1, SS1, AC1, whatever you may be. Wọ́n kò ní à. Àìgbẹ́rù yìí kò tẹ̀ fún òní lẹ́rù mi. Àìgbẹ́rù náà kò tẹ̀ fún òní lẹ́rù mi ara lọ. Tẹ̀lé ìtumọ̀ sí ni pé ọ̀tà kò kádà rárá. Ibi tó ti tà kò kádà rárá ni pé a ti rí pé ẹ̀wà kọ̀m̀pátìkì. Òun jẹ́ ẹ̀sẹ̀, wọ́n jẹ́ ẹ̀sẹ̀ abẹ́rẹ́ ìgbà rẹ̀ déjà pàdé déjà rọ̀. Ẹ ọ̀rọ̀ ọ̀rọ̀ ayé ni ó di dídáta. Because AS from NS automatically aburú ọ̀nà ìjà. Ẹ wá ń bí àwọn ọmọ ọmọ kẹ̀kẹ́ lọ́kẹ̀kẹ́ náà ẹ̀ sọ nígbà tó kù ẹ̀mí ti bọ́ lára rẹ̀. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ gbàdúrà ọmọ ọmọdé àyà ìdíláàbì. Torí ọ̀rọ̀ owó ti. Torí ẹ̀ àyíwá fún. ẹ ká ló fún àwọn bàbá wa mọ wa báwọn ṣe bẹ̀rẹ̀ bá àwọn bàbá wa mọ wa ṣé bàbá ni. ṣé wọ́n mọ ìwọ́ wa? láyé tí wọ́n kọ́ńtírẹ́tì ní ẹ̀rọ mọ́. ọlọ́run máa ń ta àgbà. nípa pé ọlọ́run lè ká burú ní ọmọ àtẹ̀lẹ́ tẹ́lẹ̀ ọkà pọ́nì. ó ti ní ìjọba ìjọba àwọn ọmọ dáadé náà tó tún wá yẹ wá dúró kẹkẹrẹ ẹni tẹ́lẹ̀ olóògbé ìdánwò as òun náà ti jẹ́ as. àwọn èèyàn ń láwọn ọmọ rẹ̀ sí láwọn ọmọ ìbẹ̀rẹ̀ àwọn àwọn ọmọ ilé ẹ̀sùn bá wọn lábẹ́ dáàbò ní náà ní wọn sọ̀rọ̀ yẹn náà fẹ̀rẹ̀ àwọn. ẹ̀sùn ti bẹ́ẹ̀ yẹn à ìbéèrè náà ti bó ìlà irú ẹni ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ìlékùlé ni wọ́n máa lérò àwọn ènìyàn náà gbà wáyà kọ́ as náà lọ. Bọ̀dún mi yẹ inú sọ before marriage was that in AA lòun nígbà tó wù ẹ̀sùn kẹ̀. Ṣé máa ní ìbàdàn? Bàjẹ́ ìsọ̀tà. Àti lọ́lọ́pàá. John bí kọ́ tó ní kó ti pẹ́lẹ̀ kó wọn rẹ́ nìkan lọ́nà. Ọba bímọ. Ọlọ́run bá kájà àkọ́mọdé MS ọmọ ènìyàn náà ní wọ́n ẹ̀fọn ó ní wàhálà tí ọkùnrin yẹn ṣe irú owó tọ́lá ọkọ̀ dà sọ. oníkúfọ̀láde oníkúfọ̀láde oníkúfọ̀láde àwọn ọkùnrin àwọn ọkùnrin wọn ti fámìlì àwọn nǹkan obìnrin wọn ti fámìlì ó ti kó àgbàlagbà wa. lẹ́yìn àríyàn wọ́n wá ti dẹ́rẹ́ ó lè kóra rẹ̀ fún un gbogbo àwọn ń lọ àbùkù àwọn ọ̀fẹ́rẹ́ ni wọn. wọ́n lé ní àbùkù. ó ní wọ́n lọ sọ fún ojoojúmọ́ bọ́ọ̀lù wọn kẹ́. kọ́lá omi tí kò wọ́n ó bẹ́ẹ̀ ta as yẹn lè ní aa láàyè rẹ̀ ń sàbò. kẹ́lẹ́ ní as ọkùnrin náà padà ní aa. tọ́jà àgbọ̀ tó bá bímọ kò ní ju as lọ. torí ẹ̀ ní a máa tààdà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àṣàrò ìyá wọn pa ẹgbẹ́ ìgbàlá afẹ́fẹ́ àrò wọn wò jẹ́ ńlá ẹ̀kọ́ pa. ìyàwó náà ti máa ṣe jẹ́nẹ́rálì ọmọ ọ̀nkù rẹ̀ ọmọkọ́sì máa ti ní kàlẹ́ màfẹ́. tọ́ ẹnu pé ẹ̀jẹ̀ yẹn ti súnmọ́ ẹ̀ àlẹ́ sọ̀rọ̀ wọn àti sọ́nà ẹ̀ ti rìn àwa yẹ́n lé wọ̀ kọ́mọ̀ ẹ̀kọ́ kọ́mọ̀ àbúrò ọmọ àbúrò ọkọ mẹ́ta látọ̀ bàbá ẹ̀ látọ̀ màmá ẹ̀ èsì ọ̀. ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ máa bí wọ́n lè bá jẹ́ ní tó ní agbára ẹ̀ jìnnà. ẹ lọ sí jìnnà jìnnà. ìgbà àwọn èèyàn gba láyé tán nígbà tí wọ́n máa jìnnà ẹ̀rì fẹ́ra wa ṣùgbọ́n wọ́n lè bá rẹ̀ bí ìṣe ìyẹn lọ́ bá dùn. ọwọ́ àrùn àgbẹ̀yìn aládùn ọ̀pọ̀lọ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ kí bóòlù tó bá jọ máa lé gbàdá yóò bó ti lá láyé. ó ní ọ̀dọ́ sí jìnnà jìnnà ọ̀la jìnnà jìnnà tó ń lọ bóyá lọ́wọ́ ti bá gbogbo láti àyíká rẹ̀. bọ̀dé bàrù yí àtàwọn ará rẹ̀ ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n kẹ́lẹ́sì. ìgbà tí ìjọba wọn ní kò ń lọ owó bàjẹ́ lórí àwọn ọmọ ẹni ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ fún wọn pọ̀ tẹ bá gbére lọ sí pàtẹ́ǹtì rẹ̀ wọ́lá àìsàn ẹ̀rọ àwọn ọ̀nà kọ́ lọ́wọ́ wọ́n lè lù sí ti àgbà wọ́n lè sí ti ọ̀dọ́ ẹ̀rọ lù sí ti ọ̀dọ́ ní. Bẹ́ẹ̀ni kò kẹ́ bá wọn lọ sí ọ̀wọ́n kò kẹ́ bí ti bẹ̀rẹ̀ ara wọn lè. Bàtí ìjọba náà ní owó tó ń ra tí ó sì yẹ o wọ́n ní olú àbá kò tó bá ẹni tí àjọ tí wọ́n òun ló sì ní ìṣe pẹ̀lú dídá àwọn èèyàn. Tọ́ ìjọba rẹ̀ ní kí wọ́n ti owó tó lọ́nà nígbà tó àti òkú rẹ̀. Ìjọba wa ti rí fún mi ẹni bọ́ ní sípa fẹ́ra ẹ̀rọ ọmọ ọmọ ọdún náà kára. Ṣé ẹni kan lọ́ra fún bara àti wọn lọ́ra wọn bara wọn wáyà wọn jẹ́ nípa wọ́n kọ́ jẹ́ nípa. Ẹlẹ́yìn ìjà ìwé tó ní náà ẹ̀sọ̀ bàwí. Gbogbo àdúgbò kan máa ń ká àdúgbò ìṣàárẹ̀. Ọ̀dọ́ rẹ̀ lẹ́sọ̀ bàwí. Ọ̀dọ́ rẹ̀ lẹ́sì sórí igi. Lọ́pọ̀ àkọọ́lẹ̀ rẹ̀ ti sórí igi yẹn. Wọ́n á ń kẹnu lọ sí pọ̀. Wọ́n tún wá gbé òwe jáde pẹ̀lú síra. Èyí tó sọ sí kò lè fẹ́ àwọn omi o. Èyí tó sọ sí ọlọ́run fẹ́ àwọn mẹ́jọ kó dúkìá lórí tó máa lọ àwọn olóyìnbó. Pẹ̀lú ìkàjẹ́ ìlàsàn, orí bá a lọ fún ẹ wá láàrin ìṣẹ̀lẹ̀ àkàn tí ìjọba ń lò fún wa. Orí bá a lọ fún ẹ. Kò sí bí yóò lóore ẹni bá rí ìjẹ́ ìjẹ́ fún wa. Pé kí n gbàgbé tó sí ẹ̀yà mùsùlùmí agbára mùsùlùmí kan wá fẹ́ nìkan ní ìwé ìwé ìtọ̀wọ́n fẹ́ra. Tẹ́lẹ̀ kan Ìjọba òkùnrin sí ti ẹ̀rí àpọ̀ fún wa. Kéèkó ń gbá mọ́ lè sán àmì ló bá lè bá. Ìgbà gbọ́dọ̀ lọ sí ìgbà. Wọ́n á kọ́ pápẹ́. Ọ̀gbọ́n ìfẹ́ àwọn ọba náà wá sí ìgbà. Sílẹ̀ ọ̀gbà àgbègbè jẹ́ pọ̀. wọ́n ní àwọn ẹran tá à ra àti ẹ̀rín ìlú tá àwọn àwọn ti pa bá wà. ẹ mọ̀ jẹ́ ẹran náà. kò torí pé ẹ mọ̀ pé àwọn ọ̀gá tó wà tó jẹ́ ọ̀wà táwọn yẹn lò. wọ́n pè é ní consumer rights. àwọn ẹni tí ń lo nǹkan wọn lẹ́sọ̀. nínú ẹ̀tọ́ wa ó yẹ ká lọ sí sáńtì pẹ̀lú ẹran nílùú. àwọn kìí ṣe gbogbo àwọn àtẹ̀lé ìtàn àwọn èèyàn mọ́tò lè sọ̀rọ̀ gàrí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn. wọ́n lọ bá wọn kó wọn ti pẹ̀rẹ̀ wọn ẹ̀lú. tó bá yẹ kí ọ̀nà sábà pẹ̀rẹ̀ wọn ta fi ta ni wọ́n rán wa wá wọ́n ní ká wá wo bẹ̀rẹ̀ nígbà wọn ṣàkíyèsí olóòtú ẹ̀sìn fẹ́ràn yìí bàbá ìsìlámù kò ní yóò sùn láǹfààní láti máa jẹ fẹ́ràn yìí láì jẹ́ kókò méjì wọn jẹ. ó láti wá ṣàtúnṣe ìgbà míì wọ́n lè gbà fún ẹni àwọn ẹni tí ọmọ wa jù. Tẹ́lá ti dún ìṣẹ̀lẹ̀ àwọn bẹ́ẹ̀ ẹ̀ láti gbé kó lọ́ọ́ sílẹ̀ fún. Sọ̀rọ̀ nínú àtàrà ẹ̀ ó sì tọ́ kẹsàn tó ju ẹni tí wọ́n bá wọn wá ju àwọn náà máa san owó sí fún ẹni tí wọ́n bá wọn ju ẹ̀yin náà máa san owó sí fún gbogbo ilé ẹ̀ sọ ara rẹ̀. bọ̀dé tí ó là wá ti bẹ́ẹ̀. àwọn oníṣẹ́ bẹ́ẹ̀ àtọ̀rọ̀ bèrè àtọ̀rọ̀ ti bèrè ẹ̀ẹ́dẹ̀ẹ́ náà jẹ ẹ̀ẹ́dẹ̀ẹ́ náà jẹ ẹ̀ẹ́dẹ̀ẹ́ náà ti bá jẹ. ìgbà tí nàìjíríà lọ́sọ̀ àwọn oṣù ìjọba ń tètè kì í sì nàìjíríà àwọn ọkọ̀ wọn ẹ̀tọ́ tí ọba ti bá ìgbà mu ẹ má kó wá sí nàìjíríà mọ́. wọ́n láwọn òní lè gbogbo sẹ́nu yẹ owó làwọn wá ẹ̀rọ àmùsùn ẹ̀ máa jẹ ẹ̀rọ ilé ìmọ̀ tó wọ́n ti gbèdé ní. ṣùgbọ́n àwọn ní àwọn ọ̀dọ́ pẹ́ntìrìs lẹ́kọ́ ọ̀pọ̀ àwọn àjẹrẹ sórí electric plate. ọba tí lẹ́nu wọn jẹ́ àgùn wọn gbọ́yọ̀ ni tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ tí gbogbo ẹ̀ lọ́dà bá kó tẹ̀tẹ̀ máa ti parí sí a fẹ́ẹ́ lè wẹ̀ kú sí kí ló ń wọ́n dé wọn. wọ́n ti tún lé lọ́wọ́ fún ẹ̀sìn yẹn ẹni ní bá yẹ lọ́nà máa kórè ẹ̀ wọn lórí ya ó kórè ẹ̀ wọn lọ́nà ó kórè ẹ̀ wọn lọ́nà òun yẹn ló lọ àyà ẹ̀ fọ́. Àwọn ìtọ́ wa ẹ̀jẹ̀ láàánú ọmọ lò irú bí láti bẹ̀rẹ̀ wọn lò ẹ̀yìn àwọn èèyàn lè má mú lè má mú àwọn tó máa nípa ẹ̀jẹ̀ tí wọ́n lọ fún wọn ṣe dúró ti dá mi lójú àwọn ẹni tó ń ṣiṣẹ́ gba kọ̀ọ̀pẹ́rẹ́sì pẹ̀lú yín torí kò sẹ́ni tí bá kó kù lọ́ba mọ̀ lẹ́yìn wọn gbà náà àwọn ìṣòro àwọn oníṣìí faraare sìn láti fún wa ọ̀tánìṣì nínú ọ̀tánìṣì kalẹ̀ wa ẹni wa àwọn mùsùlùmí ní ìṣẹ́ láti ṣe wa ó lè ṣe pé láti gbòòrì ẹni wa kò wọn lè lọ fẹ́ àwọn ọ̀sẹ̀ máa ṣe kí wọ́n sọ yín lọ ní ọ̀sọ̀ọ̀sọ̀ ọjọ́ báyìí mẹ́sìlì àwọn apá màlúùtà. iye tí a lù wá ní kó ti bùkù kalẹ̀ tòṣẹ́ mọ́kànlá kalẹ̀ nílẹ̀ so àti kó kó kalẹ̀ ọ̀sán máa bá ní lọ́wọ́ lọ́jọ́ máa ní kálukọ́ máa bá jẹ bóyá sí ká máa sanwó bóyá sí ká máa sanwó bóyá sí ká máa sanwó. torí pé àti ọtí náà bá ṣe tá a bá bá kò sí àti yóò lè kọ̀tínú. abẹ́rẹ́ mélòó lè máa ń gbọ́ ẹ̀jẹ̀ torí ẹlẹ́yìn tá a bá rí pé ìwà àbá rí ṣe lọ́sẹ̀ lẹ́gùn àlè ṣe bẹ́ẹ̀ náà tó mọ́sálásí ó lè máa ó lè jẹ́ pé nínú àwọn nǹkan tí ní mọ́sálásí ṣe gẹ́gẹ́ bí ọ̀pọ̀ tó wọlé láwọn tí wọ́n ti mọ́sálásí. tó láti náà ni wọ́n bá tàbí náà tọ́lá náà wọ́n balẹ̀ tí ò ní sínú káàdì èyí méjì nípa ẹran tá a jẹ. lè jẹ wà. ọrùn mi kò lo àbí ìṣẹ̀lẹ̀ máa ní ọ̀rọ̀ mọ́ ó ti wá jẹ gbèsè tó kàn balẹ̀ fún àwọn ẹ̀sìn àwọn ọ̀rọ̀ ló san padà ló san padà àwọn ọjọ́ láti wà nínú rẹ̀ àwọn náà làwọn ọjọ́ tó lè máa sán kó tó ti kọ́ ọ̀rọ̀ mọ́ ọ̀nà mi dé. nítorí pé wọ́n bá fi balẹ̀ àtọ́bìnrin àtọkùnrin tó jẹ gbèsè ọmọ ọ̀nà tèmi tí ọ̀sán tí ọmọ ọ̀nà mi dé yàtọ̀ sí mẹ́sàn-án àwọn ọjọ́ yẹn ẹ̀ tó sàtàrà. ìtàn òun náà ní bẹ́ẹ̀ máa bọ́ alẹ́ nípa ọ̀kan kọ́jọ́ nípa ọ̀kan yàtọ̀ sí ọjọ́ mẹ́sàn-án balẹ̀. kí ló dé ní ẹbí tàn torí ká fi balẹ̀ ọ̀rọ̀ náà náà ti tù dé bá. Gbẹ̀dá kì í tààrà. wọ́n ní báwọn láti wọ́n ti sọ̀rọ̀ láti lówó ṣe. sọ̀rọ̀ láti lówó ṣe. a ṣe rákà méjì kátàlámù. ká tẹ̀lé kẹta kátàlámù. ká sì ṣe mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ pẹ̀lú sálámù. alisimani hapo kalalu salama alisim miji kalalu salama alisim koko sinefa kalasi asabu kama salama kama tibe kama yakijiwa kama sinefa asabu kalalu salama kuka wala kole kala nabi sallallahu alaihi wasallam azire tuwa ni imam ramadhana ni wali tuwa ni kala jala sallallahu alaihi wasallam onírin rákà mẹ́ta papọ̀ pẹ̀lú tẹ̀sáwù ẹ̀yọ̀ kan kẹ̀tù sálámù ẹ̀sàlàyé rẹ̀ kó yá àwọn jàmá yìí. nítorí mẹ́fà mi ẹ̀sàlàyé yẹn máa dá ẹ̀kọ́ rẹ̀ ní sílẹ̀ tí yóò sì yẹ nínú mọ́sálásí. ẹni yan báà ṣe ṣe wítìrì kẹ́lẹ́ káàsì méjì káàsàlámù káàsì ṣe káàsàlámù. lónìí àwọn akẹ́kọ̀ọ́ mẹ́tẹ̀ẹ̀ta la fẹ́ máa ti pa ọ̀ pẹ̀lú sálámẹ̀ ẹ̀ka. Ẹni tó bá pẹ́ dé oyún onígbàrà rẹ̀ kò sí wàhálà. Àmọ́ ìdí lọ́dún ti ti bọ̀. Tó bá ti parí lápẹ̀ ẹlẹ́kejì, àpapẹ̀ tó kù, ẹ ti ọmọ oníkọ̀. Ẹ mọ̀ látàrí ẹlẹ́kẹta wọ́n ní ọ̀nà táwọn àjọ máa ń ṣe ṣe bísíǹsì à ń pààrọ̀ owó sówó. Ó láwọn orúkọ oríṣiríṣi kan pè é bí fọ́rẹ́sì nǹkan wọ́n máa ń ṣe lórí ẹ̀rọ ayélujára wọn. Báwo ni ìhà tí ìsìláàmù kọ sí? Ìsìláàmù ìhà tó kọ sí à ń owó pààrọ̀ owó, òun náà ní kọ́tọ̀. Ìsìláàmù sì wo ìyàtọ̀ tí ó wà láàrin nọ́mbà eléyìí àti eléyìí. Ṣùgbọ́n pẹ̀lú àwọn condition tó bá ti jẹ́ hand to hand ìwọ mú tiẹ̀ wá àwọn náà sì ti wọn lọ́wọ́ sí ọ. ṣe eléyìí ló lè jọ sọ. bàbá tí wọ́n di owó ẹni náírà ra dọ́là ẹni dọ́là pààrọ̀ náírà eléyìí ti wáyé lórí social media internet láti ike tiẹ̀ láàrin àárín sí wọn. sọ wọ́n ti ta kó dáhùn sọ̀rọ̀ àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ jẹ́ hand to hand tẹ̀lé you can still have a business, business tó máa ṣe tó kìí ṣe ọ̀nà kan lọ́wọ́ ọjà ọ̀nà kan ọ̀wọ́ ọjà aláàánú sì lọ́wọ́ ilé ìjọ. ọmọ bẹ́ẹ̀ ti sáà bàbá àti àlùyọ̀gbà kí ni kò sí lọ́dà ni wọ́n lọ nù nítorí ọ̀run fẹ́ kọ́ wọn lẹ́nu táwọn fẹ́ wọn kò sí o gbogbo ara fẹ́ wọn lẹ́nu. tí kálukú bá dúró sí bàbá àti àlùyọ̀gbà sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lórí islam ló ní wọ́n ti ṣe. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ níbi tó nà ló ní wọ́n láwọn ti ṣe. lónìí lónìí bàbá mi ti gbé ọmọ rẹ̀ sígbè ìyá mi gbé ọmọ rẹ̀ sígbè lórí ẹsẹ̀ súnà. bàbá kò ní ju ẹ̀jẹ̀ lára rẹ̀ ọmọ rẹ̀ ọ̀sán ẹ̀jẹ̀ ní yàrá sí. èpè wọn kò lè dá sígbè ó ní tọ́jú alọ́run fẹ́mi wọn. tòun fẹ́ràn ní lọ́wọ́ mo fẹ́ràn yín púpọ̀ bàbá náà ni mo fẹ́ràn yín púpọ̀ ṣùgbọ́n mo fẹ́ràn Islam yìí àbí òye wa tó tó bá yẹ kó ní Islam lẹ́bàá sí pé òwúrọ̀ ẹni bá ń ra dọ́sìn bí ọwọ́ ta kẹ́ ẹ máa mú kẹ́ẹ̀mà sí kẹ́ ẹ máa mú kẹ́ẹ̀mà sí kẹ́ ẹ sí ẹni ní Islam lẹ́rù mo rò pé wa bẹ́ẹ̀ ni wọ́n rántí ló sọ àbíkà ìyá rẹ̀ àti àárẹ̀ ìyá bá tún ṣe bí ẹni tí ó gbẹ̀mí. Kí á lọ sí irú àárẹ̀ wa ṣe wọ́lẹ̀ ìsìláàmù tó ló ń ṣe ní. Bàbá rẹ̀ àwọn olóògbé kankan ní ṣe yìí. Fún ọmọ tó ní ìyẹn kan ní wọ́n ti tẹ̀ wọ́n lẹ̀. Tó bá jẹ́ pé ìsìláàmù balẹ̀, máàmì, tó bá jẹ́ pé mi ọgọ́rùn-ún ni bá ń bẹ lára rẹ̀ káwọn ẹ̀mí ọmọ jáde lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ tí ẹ jáde ká èyí Islam rẹ̀ nígbà tí a rí kó tó ọmọ síríọ̀ ọ̀sàmàlà ìyá ti dé lọ́sàn án kó sáfẹ́kì àwọn kan parí tó eléyìí túmọ̀ sí pé bàbá rẹ̀ màmá rẹ̀ ọ̀fẹ́ kò ṣe tán oníkó fún ọ oníkó sípè fún ọ oníkó wà táwọn kọ́ ọ̀sán pẹ́ẹ́kẹ́ tẹ̀lé ọ̀sán kálọ̀ Islam jẹ́ ìwọ́n màsí ó sì máa ti dáadáa sí ìlànà ìwò sí sórí rẹ̀ wọ́n máa ti sí wọn kẹ́rin bá àti ọdún kálá àjọ. táwọn máa ń dínkù tí wọ́n pé gbogbo dáadáa tó báwọn òkun àwọn máa lọ gà sí àwọn ọmọ àwọn ọmọ wọn kò fi kí wọn má ti dáadáa sí wọn. wọ́n náà rẹ̀ sáńdà aláàmù ààrẹ sọ̀rọ̀ wọ́n sọ pé ìtọ́kán fúnra ara rẹ̀ láì jẹ́ pàgbára rẹ̀ káàkiri àdúgbò. tó bá gbàtọ̀ sí títọ̀ jáde fúnra rẹ̀ láì lágbára sí yálò kò sí wàhálà kó tó ṣe gbogbo àlọ́ alákọ̀ọ́kan yọ̀lọ̀ tábà yọ̀ọ́ pé lọ́ba fẹ́ jáde yọ̀ọ́ wá pè kankan sí ìdí rẹ̀ níbi títọ̀ ń gbà jáde yóò fi lé lọ́nà tó ti pé ìtọ̀ ìjọba tó jáde ara àlejò ni ọmọ nǹkan sí kí sara pátá rẹ̀ yọ sálọ àlàyé lọ sí náà kọ́ba pé ọlọ́run sàmì kúrò fún tọ̀tọ̀ bá ti tán nítorí kó tó agbára rẹ̀ lọ. bẹ́ẹ̀ lẹni tí iṣó bá ń dà náà yéé ti dẹ́kun jẹ́ o láàpin ẹ̀jẹ̀ àgbàdo ẹ̀wọ̀ pẹ̀lú mẹ́lẹ̀ ìdìbò ọ̀gẹ̀dẹ̀ àti mílíkì gbogbo tó kó sínú nínú bá ń yún bọ́ọ̀mù. sẹ́ni tó bá ń tàbọ̀ ọ̀pá àwọn ọlọ́run ọ̀lọ́ Tòun ti ka ti tí o bá tó dúró kó tó ti lọ. Torí wọn ló ṣe àbọ̀ wà. Àwọn tó wáyé pé ó ti dá rẹ̀ kó lè àbọ̀ omi lásán ọ̀nà sòrò. Ìwé ilé aṣọ kíkọ́ lọ sàlùwalá láti gbogbo sọ̀lá. Gbogbo sọ́tọ́ wà wù wọ́n jáde lára rẹ̀ bí ẹni gbọ̀nfẹ̀ lánàá. Kò sí wàhálà rẹ̀ lè yọ. Wọ́n ti ti wà ní mọ́tò Kùrán. Sọ́wọ́ àlọ́ sọ́nà, kò sí lọ sọ́nà kò sínú sọ̀rọ̀ pé sọ̀nà tàbí sọ̀rọ̀ bá àtúnṣe kò sí mẹ́. torí tó bá wà lẹ́yìn nìkan kọ́lẹ̀ náà rẹ̀ sí. mo rò pé béèrè ẹni tó wà ní sọ̀nà kò wọ́n ní ká máa ọjọ́ òbí wa sọ̀nà wà ní sọ̀nà kò sínú sọ̀nà kò ìyẹn tẹ̀ wá bẹ́ẹ̀ bí sọ́wọ́ á tọ́ àbí ọ̀sọ̀ kò sí lọ sọ́nà láti lórí ìgbàgbé tó bá ti nínú sọ́nà ọ̀gbọ̀dọ̀ dáhùn ọ̀gbọ̀dọ̀ dáhùn torí pé àti gbáyì àti wà jẹ́nà làwọn fẹ́ kì í àti kẹ́ àti wọná ọ̀dọ̀ wọn ni kọ́ pírẹ́sì tọ́tọ́ tó bá gbé lè ní ìyẹn kàkàkà wọ́n sọ wọ́n kọ̀ kí ló ń dúró àmì ẹ̀ńtẹ́ ìdílé alẹ́ rẹ̀ yìí wọ́n ní wọ́n jẹ́ mẹ́ta rẹ̀ àwọn tó bá jẹ́ mẹ́ta wọ́n á yá ẹgbẹ́ lówó owó tí wọ́n bá yá ẹgbẹ́ káfí fífi fífi tà lẹ́yìn oṣù mẹ́fà ni wọ́n tó lè béèrè fáwọn owó tí wọ́n wá ní ìdáná lórí ọ̀pẹ ó lè jẹ́ ìrànpo ètò òun fún ẹ̀mí náà. Ìjọba wa dá padà tó máa pè ní Islamic cooperative hundred for hundred. Àbí bẹ́ẹ̀ kọ́ bóyá kẹ́kọ̀ọ́ ní cooperative tó bá kó gbà. Àkókò òkúrú kẹrin ara yín lọ àmọ́kọ̀ tó kẹrin ara yín lọ gbọ́dọ̀ sọ̀tọ̀. Ọ̀nà tí ọ̀tọ̀ ti wọnú ilé nítorí pé ẹjọ́ fẹ́ràn wa lọ́nà ẹnu tí wọ́n ń kókò pẹ̀lú pé irú bá gbà náà lọ́dà pàdé ṣùgbọ́n ìgbà bí ẹ̀ràn ti pípẹ́ tó ràn mí lọ́wọ́ ẹ̀yin náà kọ́kọ́ gbó lọ́wọ́ abẹ́ẹ̀kọ́ ẹ̀yin gba fifty lọ́wọ́ ẹ̀mí sì ti ya hundred síbẹ̀ náà fẹ́ sàmì ẹni tó fẹ́ yáwó àwọn ìlówó kàkà sáfọ̀lẹ́lẹ́ ẹni tó fẹ́ yáwó ìlówó kàkà irú wọn lọ́yẹ̀ ẹni tó lówó kankan rẹ̀ yá ló ẹ wọ́n tó ẹ̀ka bí wàá tó lọ abẹ́ni ok wàá mi á yọ lọ́rẹ̀ but ẹ̀rú bà wá because táwọn yẹn ti gbowó a lè má lè wọ́n so therefore wàá mú ah oníwe lẹ oníkiri alọwò lẹ sọjọ ni ọjọ ni alọ wa ni wọn lọ jẹ ni gba ìwé ìdá àyàn lọ́wọ́ mi àmọ́ give me fifty for hundred eléyìí ọ̀ràn mi lọ́wọ́ eléyìí wọ́n pè ní kọ́rùn bọ́ọ̀lù jẹ́ ìbáná sáà mo yá ọ lówó láti fi sàǹfààní tọ́ba tí wọ́n yà wọn fífi kọ́ wá yọ ọ́nà sọmọ pé wọ́n dá mi tútù sílẹ̀ ló ti tẹ́ ilẹ̀ tútù so eléyìí ọ̀gá ìsàmù ìtẹ́tẹ́ ìgbà wo ni pé ebe hundred lọ́gbà hundred lọ́dá padà ń bọ̀ lè léwà eléwà ti kó ti kọ́kọ́ yá èyí ní fifty kẹ́yìn tó yá ní hundred ẹlẹ́yìn lọ́dún. wọ́n ní ọ̀rọ̀ nípa nísò ṣàbà àmọ́ tẹ̀sọ̀ torí nísò ṣàbà kí ló sì. bóyá bíbí àná máa dá lẹ́fẹ̀. ẹ̀yin náà mo bá lọ sọ̀rọ̀ wá lọ sí náà sọ pé fẹ́ẹ́ ní nàkó lẹ́nu kẹ́tẹ̀kẹ́ bẹ́ẹ̀ gbogbo àdádálẹ̀ àdádálẹ̀ olóko méjì gbogbo àdádálẹ̀ kò máa àná nínú ẹgbà wọn kan ọkùnrin ọmọlẹ rẹ dé fìlà ọ inú nálẹ rẹ àìmọye irọ́ oríṣiríṣi ni wọn hù nípa nítorí àgbà wọn ní alẹjọ yìí lànà bí rìn àjò alẹjọ yìí wọn gbé lọ sí sáà alùsùn náà ni oṣù tí ó ṣẹlẹ̀ náà àmọ́ dékòdé orúkọ yìí wọ ọ̀là bí wọ́n lè dáná ṣe àwọn ní rọ̀bí rọ̀bí òbí rọ̀bí rẹ̀ awùwà ìmáàmù kẹkẹdé oníbẹ̀rẹ̀ rọ̀bí rẹ̀ awùwà ni wọ́n fi ànàbì rọ̀bí rẹ̀ awùwà náà ló kú bọ́tà àmàlẹ́yìí. sọ̀tẹ́ ìbá ní ẹ̀ńtà àjọ̀dún ọjọ́ ìbí àná ó lè gbọ́ sọ́dọ̀ ọkù rẹ̀ kàdé pé ẹ̀ńtò ní ọjọ́ ikú rẹ̀ ni lẹ́yìn náà lọ bẹ̀ àtọ́jọ́ kúrò àtọ́jọ́ kúrò là ń bẹ̀ èyí dàbí aṣọ rẹ̀ tán yà tọ́ màá. tọ́jọ́ pé gbogbo ìtàn bá fi wẹ̀ làwọn gbé mu ìtàn náà gbé mu là ń wẹ̀ gbogbo àlàyé náà ti fún anẹ́tì kéé gbà wá ló fún ẹ̀jẹ̀ wa lọ àbí sẹ́wù ká lọ mú lọ́wọ́ sẹ́wù ká ní báyìí lẹ́sẹ̀ sẹ́wù kéwù àbí sẹ́wù lẹ́gbàá náà. ẹlẹ́tì lọ́rọ̀ fi ẹ̀sìn rán àlẹ́bí lọ mọ̀nà àwọn náà láti sọ pé ẹni tó mọ̀nà láàtẹ̀lé káàkiri sọ. tẹ́lẹ̀ ìlànà òṣèlú ẹ̀ bàbá àwọn òṣèlú sùn ṣàgbá rẹ̀. bàbá àwọn kódà kan nínú rọ́tà tó pamọ́ ní sùn ṣàgbá rẹ̀ pé ọ̀rọ̀ tó lọ́n sọ tá a sọ nípa rẹ̀ lẹ́tọ̀ pàdé lẹ́ẹ̀ka ibi àkọọ́lẹ̀ ọlọ́dọọdún yẹn wọ́n ní ní sùn ṣàgbá rẹ̀ pé kí ha yóò rọ́pò kó lọ àdé amẹ̀rẹ̀ mẹ̀rẹ̀ àdé àwọn ní lẹ́sùn ṣàbáàlì kó gbẹ irun láti rìn torí ẹ̀ òdodo lọ ẹ̀ka tẹ̀lé èsì rọ ẹsìn wa ni ẹ o ẹsìn wa ni Islam ìtọ́jáde onáìgbé Islam náà láàrin náà àgbèjábọ sọ́nà nínú Al-Qur'an àti sọ́nà àdàbí sọ̀rọ̀ bá àlùsẹ́lẹ̀ ó sì rọrùn fún kálukú wa láti rí èsì síra dáná pé pa ọmọ àti kálukú èsì tó bá fẹ́ sọ̀rọ̀ àkùránì àìsùnmọ̀ wá sí lábẹ́ tébù ọ̀gbánì. sàkùránì ọ̀bẹ ní orí tébù àkùránì wọ́n tún àsórí súnà lórí ìbẹ lórí. torí tẹ́lẹ̀ ẹjọ́ bá parọ́ olóògbé pẹ́lẹ́ yóò bẹ ní Rọ́ṣíà. mo rò pé yẹ wa àdúgbò ẹ̀kọ́lọ̀ tó sọ àwọn àdúgbò ẹ̀kọ́lọ̀ tó sọ àwọn ẹ̀tọ́ fẹ́ máa tẹ̀lé ìlànà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba kọ́ bá wa tú àwọn àlámàlì wa sí dáadáa. itu kalau membaca itu punya kolom kebahagiaan sih. Subhanallah wa bihamdih. أشهد أن لا